ká ló dánwó ilé wò ká ló ṣiṣẹ́ burúkú yìí lójú ọ̀nà tí àwọn ènìyàn ń gbà kọjá òun lè gbé ẹbọ sí mo dẹ̀ mọ̀ pé torí tèmi ni ìpinnu àti mọ́yín òun ni láti bà ògo àti ẹwà Ọlọ́run jẹ́ nínú ayé mi àpáta ni èmi mo dúró lórí ẹsẹ̀ mi méjèèjì lórí àpáta Jésù Kristi tí kò ní sídìí nítorí wípé ọmọ aláṣẹ ni èmi ìdí rèé tí mo fi sọ pẹ̀lú agbára Ọlọ́run pé gbogbo ọmọ yín náà kó di ìbàjẹ́ gbogbo ète yín náà kó di ìbàjẹ́ gbogbo ibikíbi tí ó wù kí ẹ lò kóra yín jọ sí láti tako iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run nínú ayé mi mò ń gbà ní àdúrà lónìí wípé kó di ìbàjẹ́ bẹ́ẹ̀ ni ọba tó pọ̀ nípa àti agbára gbogbo ìmọ̀ta olúwa bàjẹ́ gbogbo ìmọ̀ èṣù olúwa bàjẹ́ gbogbo ìmọ̀ta olúwa bàjẹ́ jẹ́ kó dohun ìbàjẹ́ kí ló dé abájọ tó fi jẹ́ pé àwọn ẹni bíi àwọn ẹni èṣù wọ́n pọ̀ láàrin èèyàn ọlọ́run ọlọ́run náà ò ní dúró láti fi yín ṣẹlẹ́yà ní ìta. gbogbo ètí àti mọ̀yín lónìí kó bàjẹ́ kí ìyìn àti ògo kó sì jẹ́ ti olúwa. báyìí ṣe kó fún gbùrù bó ṣe wá náà fáyemí wò ní náà àbá àwọn tó ń sọ. fáyemí fáyemí fáyemí fáyemí o níjọ́ tí mo pẹ́ gúnlẹ̀gún jẹ́ tí mo pọ̀rọ̀ lọ́rùn gbọ́dọ̀ fáyemí o fáyemí o kí ló ń kú onímọ̀ ní ọ̀rọ̀ ó lè dàgbà fáyemí. Fáyẹmí o. Bámi kí ló ṣe. Fáyẹmí o. Bámi kí ló ṣe. Ah! Fáyẹmí kú. Fáyẹmí o. Fáyẹmí tún ti lọ. Fáyẹmí o. Fáyẹmí. Fáyẹmí ti lọ. Fáyẹmí ti kú. Fáyẹmí o. Èyí ah! ká ilé àníwọ̀ èmi àwọn adébíyèsí ni n wọ́n ṣe kán ti rí èmi wọ́n wà nílọ́dẹ̀ mi lógún ti ń kọ́ mi. Ah! ẹ ta òkò ni ẹ ta òkò ẹ ta òkò nílé olóko níbi tá a gbé tirẹ̀ yẹ tá a roko níbi tá a wá roko tán tá a gbọ́dọ̀ sọ ẹ̀fọ́ dá òkò náà padà sínú ilé mi ọmọ ètùtù yìí rè ẹ bá fi ṣe wípé ẹni bá dèrú lèrú tán aṣọ gbẹ́gi ó padà sára gbẹ́gi èmi á wọlé bí oṣù àwọn afáàdìrì èmi àdáàdìrì mo jagun alára rí tí mo mú kété bọ̀ mo jagun ajérò rí mo bá síra bọ̀ àfúrà mo mú bọ̀ bẹ̀ wú ta ló lọ́rọ̀ ilé ìwò ta ló lọ́rọ̀ ilé ìwò tó bá kú dẹ̀dẹ̀ kọjú ọkọrí òṣèlú yẹ èmi àwọn adéjọ́ ìṣúná wílẹ̀ àwọn afáàdìrì adaadi èmi ada girigiri rẹ bí ìjà ẹ̀yọ́ nílẹ̀ yìí dá. báwo ni wọ́n yẹ mí báwo ni wọ́n yẹ mí ṣe lọ. kí ló ṣẹlẹ̀ kí gàgàrà imú rẹ ló ṣẹlẹ̀ sórí mo fẹ́ kó o tẹjú mọ́ mi kó o wò mí dáadáa sọmọ pé ní tó bá rí ọtọ ọkọrun funfun hámú báyìí yóò ṣe bá ọ dàgbà nìkan nímọ̀ pé ń sẹ́ ń ló gbú ọ ìwọ gbó sùsù ó sì pa mí lọ́mọ tó lè bẹ lọ́hùn kí adùn rẹ ayọ̀ rẹ kó bàjẹ́ lójú rẹ. ní orúkọ jésù gbogbo tí mo ní tó dùn mí nínú àwọn ọmọ mi wọn ò ní ṣọ́kú lójú mi lágbára ọlọ́run. bẹ́ẹ̀ ni. ìwọ sì pa ọmọ tèmi ẹnu rẹ tún yọ òun lè dúró níwájú mi ò ń bá mi sọ̀rọ̀ ó sì pa ọmọ kan ṣoṣo tí mo gbójúlé náà. ọmọ yín báwo ni mo ṣe pa ọmọ yín kí ni òkú mo tẹ̀ sọ yìí ó tẹ̀ sọ yóò yé mi pọ́ nítorí ìwọ tí mo ṣe gbé ètùtù yìí kábẹ̀ wípé tó o bá ti rí ètùtù yìí o bó o bá ń sọ ọmọ ọlọ́run tòótọ́ ó ti mọ ibi tètùtù yìí ti wá ó sì tọpasẹ̀ mi wá èmi ò wò bóyá mo lè rí nǹkan kan tí wọ́n gbà lò lọ́wọ́ rẹ tẹ́mi náà ó sì dá mi padà tí wọn náà mọ̀ lò láàrin ah, ah. ẹ wá gbé ọ̀nà gbẹ̀dúrú àbí. ẹ̀yin lè gbé ètùtù sí. èmi mo gbé síbẹ̀. mo ń bọ̀ látòrí òkè ó gbé ọ̀nà láti gbà padà lọ sílé mo rí ẹbọ nílẹ̀ èmi wọn gbé síbẹ̀. kí ni túmọ̀ ẹbọ mo fẹsẹ̀ gbá ẹbọ dànù pẹ̀lú orúkọ Jésù Kristi Olúwa wa ló ṣe ẹsẹ̀ gbá dànù. ẹ̀yin lẹ́yìn ẹbọ. sọ̀rọ̀ pé ó fi pààyàn ní tó ṣeun. lọ́nà wo. àlọ́mọ mi gbà tí mo dé ilé sọ̀rọ̀ pé ó ń pàkàkà kú ni nígbà tí mo fi débẹ̀ lọ́lọ́jọ́ débà. ẹ ẹ má bínú ẹ má bínú ó dàbí pé yìí lè ṣàṣìṣe díẹ̀ ó dàbí ẹni pé yìí ni òye yìí òye tó. sáwò kí ló ní tẹ ẹgbẹ́ bọ sílẹ̀. ní ogún ọ̀nà tí àwọn èèyàn gbà kọjá ẹ wá sọ́ọ̀sì lè fi paroko fún. ìwọ ni wọ́n fi paroko fún. wọ́n wí ẹgbẹ́ ọmọ ọlọ́run ni wọ́n. ọmọ ọlọ́run ni mí. tí ìwọ bá ń sọ ọmọ ọlọ́run tòótọ́ ó yẹ kí iye rẹ ó ó yẹ kó o fọpọlọ ṣé ni nígbà o tọpasẹ̀ rẹ̀ wá ni. tọpasẹ̀ ìtutù. fi òkè ńlá tí ò yí padà láíláí kò ní tó ìwọ̀n kan wá ìwọ tí o bá fẹ́ ṣègbè sínú ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí ìwọ ló gbọ́dọ̀ tọ ọlọ́run lọ kéde mi tọ yìí wá torí kíni o ò lè tọ̀ mí wá. ẹ wọ gbogbo àsìkò tẹ́ ẹ lò tẹ́ ẹ fi ṣe gbogbo ilé tẹ́ ẹ ṣe káàkiri ẹ ẹ ṣe yí padà tẹ́ ẹ fi jèrè ọkàn àwọn èèyàn sínú agbo ọlọ́run. ta ló sọ bẹ́ẹ̀ fún ọ. ọlọ́run ló sọ. wọ́n bá a bá dọ́dọ̀ tàwa náà ó rí èrò òbí èèyàn apẹ̀tùtù alẹ́bí oṣù wà mẹ́ apẹ̀tùtù máa yegun ó wà mẹ́ nísà wà mẹ́ àyè máa yẹ èèyàn táwa náà jẹ́ èrè ọkàn rẹ̀ tí wọ́n bẹ lọ́dọ̀ wa ẹ wọ́n ṣe bó yẹ kí wọ́n sún mọ́ wa ni. tó bá dé pé nǹkan ẹ̀ẹ́dẹ́gúnlé abẹ́gbọ́ tó bá dé pé nǹkan ẹ̀ẹ́dẹ́gúnlé dá yín lójú ni kò yẹ kọ́mọ yín kú. yéè ye ye ye ye ye ye àbábíjábíjábíjábíjábíjá o èmi ara òye òye ọmọ ọba ọmọ ọba òye mọ̀ sùn ọmọ wáwá kọlà kọba wáwá kọlà kíjòyè ọmọ gbárò tó gun sírò tó gun dùn gbẹdùn bẹ lárúkọ ọlẹ ìgbọràn wọn tó o bá sọra rẹ ọ̀rọ̀ rẹ yé mi o àmọ́ mọmọ yìí pé egun tó bá kọ́kọ́ jó ìrìnà ni ó wò gbẹ̀yìn sórí gbogbo ní tiwọn náà gbójúlé tó ń wò bí ayọ̀ àwa tá a padà bá jẹrè mi mo wí bẹ́ẹ̀ fún ọ. lórúkọ jésù ayọ̀ mi ò ní dìbàjẹ́ lórúkọ jésù kristu ọba tó pọ̀ ní pàtí agbára ayọ̀ mi ò ní dìbàjẹ́ ìbá dára tí ẹ tètè yí padà kí ẹ jáwọ́ nínú gbogbo ìwà ẹ̀ṣẹ̀ yìí kó tó di yín pé ó pẹ́ jù fún yín ẹ fi ọkàn yín balẹ̀ ẹ jókòó ẹ jókòó ní orúkọ Jésù ní orúkọ Jésù. Doctor, yes, with look of things, I think there is a serious problem. Yeah, you are right. Anyway, kò sí any situation tá a lè bára wa tí ó sì solution, okay? Um, what we're going to do for me is this. Just monitor this group for me. Okay, sir. Observation to bá rí in the next 25 minutes. Let me know. Okay. Tommy, yóò bá drops too. Check him out. Okay, sir. It's alright. right? Yes, sir. Okay. Ọlọ́run kò ṣàánú mi buy. Kí lẹ́dàá mi má jẹ́ kí n ṣòpó ọ̀sán gan take it easy everything máa wà alright. àmì ẹ ṣe ẹ bọjọ àpapọ̀ kí ni nǹkan tá a ti dry pray. Níyọlá jọ tálámà wà ní ti lọ́jọ́ Tuesday. Tuesday èmi kan ó dàbí pẹ̀lú mi ni. pẹ̀lú mi pẹ̀lú mo ń lọ ibì kan lọ́jọ́ yẹn ni mo wíyàn tó máa bá mi ṣe shift. ẹ̀wù àti nọ́ọ̀sì ẹ̀gbọ́n sẹ́gbẹ̀ẹ́ kan láì kìí ṣe pé táàtù ni ẹ̀ ò lè dúró bí ìbàdàn bí òpó lọ ṣé mo kéré jù ni. ẹ má bínú wa má bínú. I'm very sorry. Please, sorry for yourself. Ẹ má bínú. Wọ́n máa máa rí ọdún. Madam, etí kẹ̀ easy. No understand but you feel Everything will be okay, ṣe gbọ́. Àmì o, ẹ ṣe ìyá Welcome, sir. Eh, ẹ ẹ ẹ sorry ṣé ẹlòmí ló fi. why not. no no no you use ah, doctor ẹ wo ọmọ mi ni bàbá ẹ ló wà lórí bẹ́ẹ̀dì yẹn èmi dẹ̀ nìyá so anything tẹ bá fẹ́ sọ ẹ sọ ṣọ́kọ mi ti kú ni. no oh, ah, ah, ẹ má ronú bẹ́ẹ̀ yẹn náà oh, okay please come. all right ṣèṣà ẹ ṣe níta ṣàlùmí o ṣe nígbà tí mo ti observe pé ọkàn yín ò really respond sí treatment yẹn lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí mm-hmm. so mo ní láti wá consult àwọn senior colleagues mi kan so àwọn lọ́wọ́ advice pé why tí a ṣe fly daddy out lọ sí Argentina so that wọ́n á lè ní better treatment níbẹ̀ due to equipment tí wọ́n ní níbẹ̀ yẹn. doctor ẹ fẹ́ fly ọkọ mi out àwọn ah, orí mi ẹlẹ́dàá mi ooo doctor no no don't deceive me ẹ̀wọ̀n tó bá ti di pé wọ́n ń gbèyàn wọ́n ń gbèyàn travel àti doctor ti gbèyàn pé wọ́n ń fẹ́ fly your house there is a big problem about it doctor there is a big problem you are not telling me. ẹ bá mi kí ni mo fẹ́ ṣe báyọ̀ náà ẹ bá mi ṣàánú mi o. màdá mi kò ní mà ẹ kò lè má dé. ẹ ṣe àǹtí Nancy. màdá mi kò ṣe mo lè lọ. ẹ rí mi bó bá yes ma'am. ẹ ọmọ mi mo ẹ sí mi wá jọ mo. ẹ má yes ma ẹ ẹ mú bí kankan ni. bíi ti báwo ma. ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò yẹ kí n sọ torí kò wà professional ara fún iṣẹ́ wa kò tẹ kó jẹ́ ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu mi. madam ṣé èmi ò rí pọ̀kọ́ ìmọ̀ respond sí treatment ni. rárá dókítà sọ fún mi kó máa wà ókè ni. ẹ wò ẹ mú bí kankan tí mo yàgò ṣe é ọlọ́mọ yìí kí nǹkan tá a rò kó bá nǹkan tá a rò jẹ́ o. àlòkọ lọ́rùn rejected. Sókè wà kò ṣe sí. Ah! Mi ò mọ ibi kọ́kọ́. Bẹ́ẹ̀ni mo. Ah, Ìjù mi ṣe fẹ́ gbàjẹ́ lónìí. Rárá. Ìsọ̀ ah, ọkọ̀ fún mi o. Èmi ò lọ kọ́kọ́ mi ìmọ̀ ibi kọ́kọ́ ni. Ọlọ́run ṣe àánú mi mi ìmọ̀ ibi kọ́kọ́ ni. Ọlọ́run Àmì àti ẹ̀bùn mi ilẹ̀ lanu ilẹ̀ lanu kágbára èṣù wọ̀bẹ̀ agbára ọlọ́run dúró hallelujah ilẹ̀ lanu ilẹ̀ lanu kágbára èṣù wọ̀lẹ̀ kágbára ọlọ́run dúró hallelujah ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa o mo dúró ní orí àpáta Kristi nítorí pé ilẹ̀ mìíràn ń yọrin mi oh, mo pè é mo pè ìwọ Ọlọ́run mo pè olùṣẹ́gun mo pè àjàṣẹ́gun mo pè ọba tí ó ń yanjú ikú mo pè ọba tó wọlé àrùn gbogbo tó wà ní ara arákùnrin amúmiri wípé àwọn nǹkan kan wà ní ọ̀fun arákùnrin tí ó fẹ́ pọ̀ mo sọ báyìí ó yà pọ̀ kan náà ó yà pọ̀ ó yà pọ̀ ó yà pọ̀ ó yà pọ̀ nítorí ẹsẹ̀ ti kọ́ ó yà ah, ó ro ó sì kù níbẹ̀ ó sì kù níbẹ̀ ó sì wà níbẹ̀ jáde o ah, kó jáde o kó jáde o ah, kó jáde o kó jáde o ní orúkọ Jésù ó wà níbẹ̀ ó ìwà níbẹ̀ ó ìwà ní ibẹ̀ mo pa ní àṣẹ nítorí pé àgọ́ ara ti èmi àgọ́ ara ti ìwọ tẹ́ḿpìlì ọlọ́run ló ṣe gbogbo ẹ̀mí àìrí eléyìí tó wà nínú àgọ́ ẹ̀ ẹ̀ praise the lord praise the lord praise the lord praise the lord praise the lord. Oh, show. lóhùn o. àǹtí mò ń bọ̀ o. ẹ ká sọ ń bí o. kí ló ṣẹlẹ̀ àǹtí ẹ má bínú ẹ gbà mílíọ̀nìà. wà lówó tiẹ̀. mílíọ̀nìà. wà lówó tiẹ̀. kí ló wá fẹ́ báyìí. tiẹ̀ ta. a ta olúwa ṣe wọn dúpẹ́. iná rí bẹ́ẹ̀. <laughs> ẹ bisikíìtì mo fẹ́ ra. Hmm. irọ́ o n fẹ́ òtún. ilé mm, mm. nǹkan mm, ó fẹ́ lé náà. jẹ́ mú ìtumọ̀ fẹ́ fún wa. ó yà wà mú wà mú. eléyìí ni mo fẹ́ <laughs> ó ní mo máa ń jẹ́ ńgbà yẹn o ńgbà táyé mi sì balance <laughs> àmọ́ torí ṣìnà ẹ̀ pọ̀ ni mo ṣe ń jẹ mọ́ ṣìnà ẹ̀ ti pọ̀ jù gbòdà kí ṣìnà èèyàn pọ̀. dúró dẹ̀ fún change. <laughs> wà bí ah, ah ìwọ tá a help ló fẹ́ fún mi change. Ah. <laughs> keep the change. Ah. torí oró yín báyìí náà la ṣe wà. ṣe mílíọ̀nìà. ee wàá lówó tiẹ̀. mílíọ̀nìà. wàá lówó tiẹ̀. gbogbo kí ló dènà o tí n bá wèrè sọ̀rọ̀ bí èèyàn gidi báyìí kí tún tajà fún. ó ti ẹni sùúrù ẹni sùúrù tá kúkú mọ̀ nǹkan tó ṣe tá mọ̀ nǹkan tó ṣe bó lè ṣe wà nǹkan fàjọgbọ̀n kó wá síbí kó rajà kó tún sanwó lé fún wa ni ojú yín ṣàlè ṣe ń sìn ojú yín ló ṣe. ẹ wo ẹ ṣọ́ ṣe fún mi change mi ẹjẹ́ ń lọ. ẹ wo ẹ má bínú ẹjẹ́ ń bá yín mú change ni. ẹ rọra sá o. ẹ rọra sá ẹ rọra sá. báwo ni nǹkan sá. ẹ pẹ̀lẹ́ sá. yọ̀wọ̀ yọ̀wọ̀. ẹjọ́ dádì ni mò ń béèrè. dádì àwo níbẹ̀. alàgbà ọlájídé ìyẹn dádì túnlé. tóo ṣé àwa ti sọ fún wọn pé àwa ń bò náà ni. akílẹ̀ wí. má wọrí ọ̀rọ̀ wọn ti yé mi èmi àti wọn ti jọ sọ̀rọ̀ wọ́n mọ̀ kí mò ń bọ̀ tọmọ bẹ́ẹ̀ ni. tó kí àmì sọ fún wọn pé kí a máa bò wá bá yín. ẹ kàn sọ fún wọn pé mo ti wà níta. kí làárúkọ yín. pásítọ̀ ògo olúwa. àgò tí a fi kó adìyẹ sí. Hmm. <laughs> ògo olúwa. ìgò olúwa. the glory of God. tó. Yeah glory of God ni <laughs> wàláì glory of God I went am. agbára ọlọ́run ọlọ́run àfi fún yín. àmín aláwọ̀mọ̀ ni àmín wàláì pásítọ̀ ah àgọ́ olúwa àgọ́ olúwa. èdè tó ń sọ òkú fẹ́ yí ẹ dáadáa ò tiẹ̀ jẹ́ ká máa ò tiẹ̀ jẹ́ ká máa dúpẹ́ <laughs> púpọ̀ nu wọ ògbédè tiwọn. <laughs> alàgbà ẹ máa ṣe ẹ máa ṣe mo máa dúpẹ́ mo máa dúpẹ́ dúpẹ́ ẹ́ tó bá sọ fún mi ṣé mi ní jiyàn wípé odindi owó ẹyọ mẹ́ta ló ń gbé inú ikùn mi tèmi àti wọ́n dẹ̀ jọ ń rìn káàkiri mo tún mú oúnjẹ màá jókèlè màá jẹ̀rẹ̀ sí gbogbo ẹni mò ń gbá sórí ẹ̀ mo tún mú mi lé síbẹ̀síbẹ̀ àwọn owó ẹyọ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò bínú kọ́kọ́ bàgbẹ́ jáde ẹ̀rí pé wàhálà wà débi wípé lọ hospital pàápàá àwọn yẹn ṣàn tẹnumọ́ kò sí nkankan kò sí nkankan hmm. ah, ìgbà tí àwọn náà wá rí i pé ó fẹ́ bu wọn lọ́wọ́ náà tó lahùn pé eléyìí ò jojú lásán kọ́lọ́n tó taari wa dọ́dọ̀ yín alàgbà tí ìbá wa ṣe ti yín ń kọ́ tí ìbá ṣe yín ń kọ́ ẹ ṣé bó lè bá ṣe kálẹ̀ rè. ẹ ṣe gọ́sà. gbogbo ìgbà ni ọlọ́run máa ń fi títóbi ẹ̀ hàn nínú ayé wa lágbára ọlọ́run ẹ ti mọ títóbi ọlọ́run ogun tó dẹ̀ ti ṣẹ́ kò tún ní gbérí mọ́ láéláé ẹ wo ẹ kú oríire àlàáfíà lẹ wà nínú ilé yìí ẹ máa yọ̀ inú mi ti ẹ̀dùn pé mo ti rí ojú yín báyìí pé ó ti ń dán díẹ̀ díẹ̀ sá ah. ojú yín tó dẹ̀ ń dán yìí á dán kalẹ̀ ogun tó ti ṣẹ́ náà kò tún ní gbérí mọ́ àṣẹ wà. Sanusi Sanusi. Sanusi. Wá wá bá mi ṣí gate jọ. I. bá mi ṣí bá mi ah, I. gate. Àlà ìlàyé bèyí bèyí I. bèyí bèyí bèyí I. bèyí àdéhùnsì bèyí wàlá àdéhùnsì I. bèyí wàlá àdéhùnsì wà. Ẹ Sanusi, jọ ọ̀gá ń kọ́. Ah! ọ̀gá ti dé padà o eh, ara ọ̀gá ó ti lé kókó bí ojú kífí bí eh. ojú ẹja nì ah, ọ̀gá ti wá dàbí ọmọ kékeré àwọn eh. ah, láì tàlà. Ah, ọ̀gá lè ti máa gbóhùn mi jọ ń tọrọ lọ jẹ́ kí n wọlé mò ń padà bọ̀. láì láì láì i don't meet you fèyí allah i don't meet you fèyí ní ẹsẹ àgùdì shop well well for house. ògo ni fún olúwa ló pè ọ́ ògo ni fún ilẹ̀ ọmọ dáadáa ilẹ̀ ọmọ dáadáa àbò kò rí mi. dáadáa ti yá kò ṣe bàtúndé ẹkú tọ́jú ọwọ́ àmà ẹ̀rọ̀sà ṣe ṣàkàràlàyà gbogbo lè ń kọ́ àmọ́ mi wọ́n wà lálàáfíà mà. o ṣe o pẹ̀lẹ́. ọ̀pẹ̀ ní fọlọ́ wo àwa náà mí ìsẹ. <laughs> gbogbo lẹ́gàn ló mí ìsẹ. dádì ẹjọ́ báwo ni arábìnrin yìí ṣe jẹ́ sí yín ah. ọmọ mi náà la máa pè é nítorí ó ń ṣiṣẹ́ fún wa nù léyìn ni wọ́n ti ní ká má pè yàn lọ́mọ ọ̀dọ̀ mọ́. ọmọ dáadáa ni sí wa tá a bá wà nílé o àsínlé o òun ló máa ń tẹ̀kẹ́ lé ìgbà tí sickness dádì pọ̀ so kò sí nǹkan kan tá a fẹ́ ṣe kò dẹ̀ sí nǹkan tóun náà fẹ́ máa dúró ṣe ń lẹ́gbàá tá a ti fẹ́ gbé wọn kúrò nílé mo ṣe wò pé kó lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ pé kó lọ fara mọ́ wọn díẹ̀ èmi gan ni mo pè padà dáàdì ti yá pé kó máa bọ̀ bẹ́ẹ̀ ni sà. ẹ pẹ̀lẹ́ mà ẹ rọra mà ẹ̀yin ni mò ń kí mà mọ́ mi báwo ẹ ọmọ yín ni ọmọ mi kọ́ ọmọ mi kọ́ kì í dẹ̀ ń ṣọmọ tẹ̀yìn gan fúnra yín toró jù yín lọ. Ah, ah. dádì ọmọ kékeré ni mí sà. Ah, ọmọ kékeré kọ́ ni yín sẹ́mọ̀ kémi mọ̀ yín àwọn lè máa mọ̀ yín dádì àìmọye ìgbà òun ló ti sàn yín jù ú nígbà tó sọ yín dọmọ kékeré tán àmọ́ ẹ lè mọ̀ ara máa ní yín ni àmọ́ èyí ń ké lọ́wọ́ ẹ̀ bíi bébì ni. dadi dadi ẹ̀rù nǹkan tó ń sọ òye mi. arábìnrin. <laughs> kí ni bàbá ìṣe fún ẹ tó o fi dá gúnlẹ̀ látijọ́ yìí. dájú ìṣètìlẹ́sẹ̀ mi kọ́ mi ìṣe kankan fún yín mọ́mí mi ni wọ́n dádì mi ni wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ ní sẹ́mi kẹ́mi ṣe kọ́kọ́ ọlọ́run gbọ́ mi ṣe kọ́kọ́ fún ìta. àwọn ló ń bẹ̀ sọ̀rọ̀ àbí dádì. mọ́mí mọ́mí èyí. àwọn ni kókó yìí. dádì mi ṣe kọ́kọ́ fún wọn òṣèlú báwo bá ṣe dá wọn gúnlẹ̀ mọ́mí èyí ni mọ́mí mi dádì èyí ni dádì mi Brastunde. mo dá wọn lóhùn. mo dá mọ́mí ẹ̀ trust me mọ́ ni mọ́mí èmi kọ́ mi ṣe kọ́kọ́ èmi. gbẹ̀lẹ́wọ́ àbóyẹ lẹ́nu pé mo morúkọ ẹ àbó ìmọ̀jú mọ́ mi kó wò mí dáadáa kó gbọ́ ẹni tó jókòó sẹ́gbẹ̀ẹ́ èmi kọ́ ni mo jókòó ọlọ́run ọ̀gá ògo ló wà níwájú ẹ gbẹlẹ́wọ́ kí ni wọ́n ṣe fún ẹ. ṣẹjọ mi ni ṣẹjọ mi ni ọmọ wọn nìyọ nínú omi òjò ah. lọ́wọ́ máa ṣe bí pẹ́ẹ́mì bí pé èèyàn kọ́kọ́ ló bí mi ah. bẹ́ẹ̀ ni. kí ló ń ṣẹlẹ̀. ṣebí nínú ló bí mi náà àní bí mo ṣe i am travelling so it's not possible to see you Me, ì lè rí yes i'm going with my family ẹ eh. ah ẹ eh, look me, ì lè ju two weeks lo. ẹ eh. ìyá yín dá ẹ can you imagine mo sọ fún ẹ wípé mi àti family mi là ń can you imagine mo ní mo ti ń lọ sí airport báyìí onídúró kí n ya kí n kí n ya lo five minutes kan how is that possible jọjọ tí n bá dé máa pé ẹ jáde péjú péjú. ẹ̀rọ sà wọ́n ti ń bọ̀ sà. èyí tó máa ń sọ èmi lọ́rọ̀ ẹ̀yin obìnrin ni ẹ ṣòro bá jáde jàre. ẹ má bínú ẹ wò ẹ má bínú flight wa ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ lè mọ bínú wá ṣe dùn tó nígbà tí ẹ ń kó gbogbo wa travel at once. yes daddy. ẹ mọ nǹkan kan tí plane bá já yín lẹ pẹ́ zero lè wà. plane ò lè já wálẹ̀ ó yẹ ya wo ìwọ bá ṣe ń lọ ìṣó mọ̀ pé mi ò láìkì dọ̀tí tidy up everywhere ṣó ti gbọ́ ó yà ó yà ó faye i'll buy you something please mo kó àwọn aṣọ pọ̀ sínú laundry yẹn oh. please let me to wash it. okay that's good. ó wá sọ wípé àwọn ẹbí òun nínú òun dùn ó wá fẹ́ kó wọn lọ lórí ipa èmi ò ṣọmọ. Ah! ohun tẹ́yìn mọ̀ ni pé ìlú òyìnbó tẹ́yìn lọ yẹn mo ti débẹ̀ láìmọye ìgbà pẹ̀lú ìkan ẹ̀mí máa já sẹ̀ríà fún yín máa jẹ́ kẹ́ mọ̀ yín pé kò dá kí wọ́n máa fojú rẹ̀ náà yìí praise the lord hallelujah praise the lord hallelujah. so wọn ló fọ ọgbọ̀n kó tó ṣẹlẹ̀ sí dáàdì. kí ló ń ṣe kí ló fẹ́ ṣe túnde irú ọmọ wo lélẹ̀ ọlọ́run tó kì í gbọ́rọ̀ kí. jọjọjọjọ ṣé orí ẹ pé ká wọn lè ní bàbá ẹ ọmọ ni mo jẹ sí o mọ̀ pé ọmọ ọmọ jọkọ̀ ọjà rẹ̀ náà kò bá mi. wọ́n ti sọ fún ti jọkọ̀ jọ. Hmm. pẹ̀lú bá ṣe ṣe sí ọmọdé nínú ilé yìí dáàdì ẹ gbà mí. ọmọdé ẹ ò dà ó tún dé ah. ó tún dé. pẹ̀lú bá ṣe ṣe sí ẹ. ṣe náà ẹ wo dáàdì mọ́mí ẹ fi ara balẹ̀ wo ìbá dára fún yín kí o bọ́ kúrò nínú gbogbo ìgbèkùn tí wọ́n fúnra rẹ̀ wà torí inú ìgbèkùn ló wà tó o mọ̀ kó o jáwọ́ nínú gbogbo iṣẹ́ ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ìrànlọ́lẹ́ kí o ṣe yìí kí o lè di àjùmọ̀jogún nínú ìjọba Jésù Kristi wo kò sí tó fẹ́ ṣe mọ́ nítorí agbára Ọlọ́run ti bà ẹ́ gbogbo tó wà lára ẹgbẹ́ ti bàjẹ́ o jẹ́ yọ̀ǹda yí ẹ̀ fún Jésù kó o má bàa ṣègbè sínú ẹ̀ kò tiẹ̀ sí agbára kankan tó o ní mọ́ ó sì di kúrúkú. agbára Ọlọ́run ti bà. bẹ́ẹ̀ ni dádì kò sí nǹkan kan lára ẹ̀ mọ́. ẹ ó ti tán ẹ má ẹ má ẹ má pàrọwà fún un ẹ jẹ́ kí n jẹ́ kọ́ palẹ̀ mọ́ ẹ níbi tí mo mọ èèyàn dé ẹ jẹ́ n pe ọlọ́pàá fún un kọ́ lọ tì mọ́lé kó má rí mọ́lẹ̀ fọ ìdájú. ìkòkò kan wà ní inú ilé yìí tí arábìnrin yóò bá fọ́ ìkòkò náà mọ́lẹ̀ ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. màámi. ẹ wo ẹ wo ẹjọ ma. màámi. ẹ wo ìkúlẹ̀ lèmi wà báyìí dáàdi ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹjẹ́ kan fọ́kùn kò yẹ báyìí báyìí ẹjọ́ sà mọ́mí ẹjọ́ ẹ mẹ́wò. ṣẹ́pẹ́tù àbórúkọ rádaràda wo ni wọ́n pè ẹ́ wọ inú ilé yẹn lọ ibi tó gbé ìkòkò náà sí lọ kó sì lọ fọ kí àlàáfíà lè dé bánu lé mo pa ní àṣẹ ni. Ah, dáàdi ẹ ṣe o dáàdi ẹ ṣe o ẹ̀jẹ̀ ìkòkò nínú ilé yìí àlàáfíà ti dé báyìí. àmì jésù. ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà ṣé ká ní mo tiẹ̀ wá mọ̀ kí n ti gba passport fún kí n gba visa kí n ra tíkẹ́ẹ̀tì ah. ẹ kó bèrè òlú èbó tó bá dẹ̀ dán kó máa tìlú kan fò lọ sílùú kan ṣé bí ẹjẹ mi nà bọ́ ní wàhálà. tuntun tó rí nǹkan ṣe nǹkan ni ọlọ́run kálẹ̀yìn tó ṣe yẹn fún ni ó ṣeé ṣe kírun tó tù yìí kó má tù ah. ó wu ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run adé ṣe ìyanu ògo ọlọ́run sì ní fi wá sínú ẹ ẹ fún mi ní ìṣẹ́jú kan mò mo ní jésù láyé mi mo ní jésù lọ́kàn mi mo ní jésù láyìíká mi mo ní jésù níbi óyá mo ní jésù láyé mi mo ní jésù lọ́kàn mi mo ní jésù láyìíká mi mo ní jésù níbi gbogbo ẹ wò ó ṣe rí bí a ṣe wà nínú ìjọ Ọlọ́run yìí ní ọ̀dọ́ òun la lè fi ayé wa fún Olúwa dáadáa ẹ má jẹ́ ká yẹsẹ̀ nínú ògo Ọlọ́run ọlá Ọlọ́run àtògo Ọlọ́run náà kò ní fi wá sílẹ̀ ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ni gbémilékè gbémilékè ìwà yọjú sí mi ní ọ̀la ó ṣeé ṣe ká jọ ìwà àti Joshua ìwọ náà lè máa lọ sílé ẹ rọra ẹ̀rọ sáwó dádì ẹ̀rọ rábẹ̀ ẹ̀rọ rábẹ̀ ah. ẹ̀bá ti gba ibi lówó owó yẹn wọ́n má lọ Joshua ẹrasa ẹrasa ẹkúṣẹ́ olúwa sa ẹra olúwa kúṣẹ́ olúwa kúṣẹ́ olúwa kúṣẹ́ olúwa kúṣẹ́ <laughs> wá wá wá wá tú wọn wá tú wọn wá tú wọn wá tú wọn wá tú wọn ọmọ mi ní rẹ ní Joshua ní ah, Joshua bẹ́ẹ̀ ẹra òkú ẹkú tọ́jú dáadé olúwa ṣe o olúwa ṣe o ẹ pẹ̀lẹ́ sà ògo Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ògo Ọlọ́run ò ní fi kí wàá ní kí n fi ṣe yín lálejò báyìí. Ah, àlejò dádì hmm. ẹ wo ẹ má ṣe wá lálejò o àdúrà gangan lẹ máa gbà fún wa nítorí ogun tí àdúrà yín ṣẹ́ nínú fámílì wa kò ṣe kékeré o kọlọ́run ṣọ́ wa lọ́wọ́ ogun tó ń báyàn gbé tó ń báyàn sùn tó ń báyàn jẹ tó ń báyàn mu tí èèyàn ò dẹ̀ mọ̀ hmm. àwọn aṣenibánidárò hmm. Hmm. ẹ wò dáàdi àdúrà la fẹ́. ìtorí ẹ̀ ni bíbélì ṣe sọ ó ní ní àárín àwọn ènìyàn mi ó ní àwọn ènìyàn ìkà wà bẹ́ẹ̀ ni kò sí iṣẹ́ méjì tí wọ́n ṣe òun ló ti ṣe sọ pé nígbà tí ọmọ ènìyàn sùn ó ní ọ̀tá rẹ̀ wá ó sì fún èpò sí àlìkámà rẹ̀ ó sì bá tirẹ̀ lọ nítorí kò sí nǹkan tí wọ́n fẹ́ lose wọ́n dẹ̀ rò páwọn ò lè lose nǹkan ni ìjọba ọlọ́run kọ́ oní èrè onígbàgbọ́ àwọn ò lè fi ṣeré jẹ ní agbára ọlọ́run ogun ọ̀tá ogun èṣù kò ní borí yín àmín jésù ogun àwọn ẹni ibi kò ní borí yín àmín jésù ogun tó máa ń borí èèyàn kíákíá jù òun ni ogun tó ń jani téèyàn ò mọ̀ kó ń bọ̀ àti ogun ojú oorun nígbà tí ènìyàn sùn lágbára ọlọ́run méjèèjì kò sí ìtọ́ máa borí yín bẹ́ẹ̀. àmì jésù kristi. ẹ ṣé dáàdì ẹ ṣé dáàdì ẹ jókòó dáàdì ṣe rí dáàdì tí mo bá kọ́ odindi ilé ọlọ́run tuntun mi fún yín ká lè máa jọ́sìn bẹ́ẹ̀ má ṣe hmm. ṣùgbọ́n yẹn ń bọ̀ ọjọ́ ń bọ̀ lólúwa àmọ́ ní báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni sá ẹ jọ sà ẹ máa fún mi ní account number yín. ok sà. ẹ màá kọ́kọ́ sáré transfer one million naira sí yín sìn sìn sìn sìn. yes sà. ah ṣé ní ní gbogbo àsìkò yẹn nǹkan ṣe gbogbo nǹkan bàjẹ́ gan láàrin àsìkò hmm. ìṣòro yẹn ni hmm. nǹkan tún ṣe ń padà bọ̀ sípò ni àmọ́ ẹ bẹ́ẹ̀ agbára ọlọ́run ibi ò ní ṣẹlẹ̀ sí yín mọ́ ẹ wo ẹ wo ẹ ẹ dádì ẹ ni. ẹ mú understand but ẹ jẹ́ ká sáré gbàdúrà náà ẹ já gbàdúrà náà ṣe bẹ́ẹ̀ fẹ́ fún mi ní one million naira mm. ẹ jẹ́ ìgbàdúrà náà ẹ̀jọ́. a lè sáré ṣe yẹn náà ká máa gbàdúrà. náà màá sáré gbà náà ni. Ah. bẹ́ẹ̀ ni lórúkọ jésù. àmín. lórúkọ jésù. àmín. ọba tó pọ̀ ní pàtì agbára olúwa gba àkóso. àmín jésù. olúwa gba àkóso. àmín. ọmọ rẹ tí o yọ kúrò nínú ìgbèkùn ayé èṣù ẹ̀ṣẹ̀ tí wọ́n fi sí ó wá síwájú rẹ láti fi ẹ̀mí ìmoore hàn wọ́n ní àwọn fẹ́ fi one million naira ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ wọ́n ní kí n send account number mi wọ́n láwọn fẹ́ fi one million naira síbẹ̀ olúwa o one million naira lákàntì mi ọlọ́run o gba gbogbo ògo. àmín jésù. Ah, gba gbogbo ògo. àmín jésù. olúwa o ká lè máa yàn ọ́ lórúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. olúwa o olúwa o olúwa o bàbá ọ̀rọ̀ tí account number wọn wá wá tiẹ̀ wá fún mi ní account number dadi fún mi lákàn nọ́mbà dádì. àwọn dádì náà ni wọ́n máa fún yín sà. ẹ wo sà ẹ ṣe gan sà mo really appreciate yín gan ògo ọlọ́run dẹ̀ ni fi yín sílẹ̀ ẹ̀mí ọlọ́run ní kí n má gba owó yẹn bẹ́ẹ̀ ni ẹ̀mí ah. ọlọ́run ní kí n má gbà á. Ah. àkèrè ni. dádì ẹ gbọ́ ẹ gbọ́ ibi tí wọ́n tún lọ yẹn kan ẹ wò mí dáadáa mi ń ṣe iṣẹ́ jákujàku o kì í ṣe iṣẹ́ kíṣẹ́ ni mò ń ṣe o láàrin àsìkò tí ṣòro wà nìkan nìkan lọ́lẹ̀ o ṣé gbogbo iṣẹ́ tí mò ń ṣe ó wà lẹ́gàn mi ń jalè mi ń gbẹ mi gbẹgbẹkúgbẹ mi ṣe owó tó clean ni mò ń ní ìṣiṣẹ́ ìjọba pàápàá mo gbogbo owó mi ni mò ń ṣe mímọ́ ni mo wà ẹ jọ fún mi. ẹ wo ẹ̀mí ọlọ́run ló ní kí n má gbà ẹ jọ ẹ ẹ ẹ ẹ má gbé wọn mílíọ̀n yẹn lọ. ẹ gbọ́dọ̀ sà àbí ṣé kì í ṣe pé ó kéré sà. rárá kì í ṣọ̀rọ̀ kékeré ohun tẹ̀mí ọlọ́run sọ fún mi ni mo sọ fún yín yẹn ohun tó ẹ̀mí ọlọ́run sọ fún mi nìyẹn ẹ jọ ẹ má gbé lọ ẹ wo ògùn ọlọ́run á máa bá yín lọ ẹ wọ ọlọ́run ò sì ní fi yín lẹ̀. ó dà sà ẹ jẹ́ ká ṣe nǹkan kan kọ́kàn wa náà lè fi balẹ̀ ni ẹ jẹ́ ká ṣàdúrà ẹ gbàdúrà fún wa wípé adélé láyọ̀. lágbára ọlọ́run ẹ̀ délé láyọ̀. àmì jésù ibi ò ní ṣẹlẹ̀ sí yín. àmì jésù bẹ́ẹ̀ àti pé eh, ìṣòro tá a rí ò ní padà mọ́. ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ àmì jésù ọwọ́ ayé ò ní mú yín àìsàn burúkú yóò sì ní padà sára yín mọ́ àmì tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ àmì jésù yes sir àmì ó dàbọ̀ sà ẹ ṣe dájú yes sir ẹ ṣe ó dàbọ̀ àti ń lọ sà àti ń lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ ṣe bàbá ẹ ṣe bàbá ju gbogbo yìí mọ̀ lọ bẹ̀dá ṣe ń ro wípé káyé òun rí ìpinnu tọlọ́run ní ìfún wa yàtọ̀ ìròlù wa yàtọ̀ sí tẹ̀dá ìmọ̀ ọlọ́run ju gbogbo ìmọ̀ lọ bẹ̀dá ṣe ń ro wípé káyé òun rí ìpinnu tọlọ́run ní fún wa yàtọ̀. ṣé mo ti lọ bá yín sọ̀rọ̀ báyìí. ẹ̀dá ń sáré pé kò lè kò sí. n fẹ́ sọ pé ṣé ẹ gbàgbé pé ni mo padà sí school. mo gbàgbé mo mọ̀ kó lọ sí school monday ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni ó yẹ ká jọ lọ sí ìsọjí tá a fẹ́ ṣe ní akínyẹlé ní ọjọ́ mẹ́ta ó yẹ ká jọ lọ ni. sọ mm, iṣẹ́ ìgbàgbé owó tí mo sọ fún yín pa fẹ́ sùn owó o ò bá mi sọ̀rọ̀ owó kankan. dàdí mo sọ fún yín. o bá mi sọ̀rọ̀ owó. bí ni sọ. pò ń kówó lọ sí skul ní monday ah, èmi ò rántí o mi ò rántí o èló wà lówó ọ̀hún. thirty seven thousand naira. ẹ thirty seven thousand naira. bẹ́ẹ̀ ni. kí ló fẹ́ lọ fi thirty seven thousand naira ṣe ní skul. dàdí. o fẹ́ máa ṣe business kan bẹ́ẹ̀ ni no àfihàn nǹkan mo ti ṣàlàyé everything fún yín tẹ́lẹ̀. èmi ò rántí o mi ò rántí pé o ṣàlàyé nǹkan kan fún mi thirty seven thousand àbí kí ló pé ní school owó school àbówó kíni ah, ìyẹn pọ̀ o ìyẹn pọ̀ o. mo ti ṣàlàyé everything fún yín tẹ́lẹ̀ everything bá fẹ́ ra nǹkan ní fífi sówó exam. mo ti gbọ́ ẹ ẹ fẹ́ ra nǹkan ní school o dẹ̀ fẹ́ sanwó exam àbí o bá dẹ̀ san o ò lè ṣe exam àbí kò sí wàhálà mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo lọ́lọ́run àṣẹ ọlọ́run àpàdà àṣẹ náà ni lọ́wọ́ yìí èmi ò tí lówó báyìí kó o tó lọ ní Monday ó ṣeé ṣe kówó wà àmọ́ lọ́wọ́ èmi ò tí lówó ìlówó olóhùn àṣì olóhùn àṣì tẹ ọmọ àtẹnumọ́ every time náà nìyẹn àbí ṣe rò pé mi ò gbọ́ pé ọkàn mo wá fún yín ní church lẹ́nu tẹ sọ pé ẹgbà ni every time every time ọmọ amówó láti fi compensate ẹ máa reject ẹ máa sọ pé ẹgbà olóhùn ní kẹ má gbà olóhùn ní kẹ má gbà kíní kan pé ládùúrà ẹ̀bùn tó lóhùn fi mú wa very sure pé ká ní pé má gba ògbà owó yẹn ni ẹ má ti wọ òkè jù báyìí lọ. jọ kí nìyẹn ní í ṣe pẹ̀lú tó wà kí ni one million naira tí wọ́n fún mi ní church lẹ́nu tẹ́mi ọlọ́run ní kí n má gbà kí ló ní í ṣe pẹ̀lú owó school tó bá yẹ pé one million naira iṣẹ́ ènìyàn thirty seven thousand naira fún mi inú ẹ̀ ni ẹ̀ abẹ́lò ní thirty seven thousand naira nínú one million naira time ẹ̀ máa reject ẹ̀ máa reject o oh, just look at. shut up kí ló ṣe ṣé náà ló ń sọ̀rọ̀ sí kàṣàkàṣà bẹ́ẹ̀ ìgbà tí ọlọ́run sọ wípé kí n má gba nǹkan tó jẹ́ jẹ́ pé ìfẹ́ ọlọ́run òun ló gbọ́dọ̀ ṣẹ ṣé dandan ní kí gbà ni àbí inú ẹ̀sìn kìrìsìtẹ́nì náà kọ́ ni mo bí ẹ̀sìn àbí gbogbo tá a ṣe tá a gbà tá a ṣe yìí kò ní mọ̀ ọlọ́run nù ni mélòó mélòó nínú àwọn ọ̀ránṣẹ́ ọlọ́run ló ń gbèrú ibi tá a gbé yìí àbí náà rí báyìí tẹ́bí tó bí ìfẹ́ ọlọ́run ni kò ṣe ó dẹ̀ ní ká má gbà ní àdẹ̀ nígbà ta ló rí fún òpó wà láyé tí ò lówó lò nínú ayé tèmi ìfẹ́ ọlọ́run nìkan ló ṣe ìfẹ́ ọlọ́run ló dẹ̀ máa máa kọ̀ntínú láti máa ṣe tó bá ní kí n má gbowó láti ìsìn títí ọdún tó ń bọ̀ mi ò ní gbà o bẹ́ẹ̀ ni mi ò ní gbà sọ̀rọ̀ sóbi ẹ̀ mọ́ o má bínú bẹ́ẹ̀ mọ́ o má jẹ́ bẹ́ẹ̀ jà o ìṣòwò lẹ̀ báyìí títí mọ́ndé tó bá wà lẹ̀ tọ́lọ̀ bá ní kó wọlé. má bínú mo dé kí n surprise for you. mama mama bínú kí ni surprise o. bọ ọ ọ máa kọ́ṣẹ́ tó ṣe tẹ̀lé I really missed you. ah Adọ́lá ah, kí ló ń sọ yìí ó ṣàrántí gbogbo nǹkan ṣe rí bí ọdún kan Eh? ọlọ́run wá ṣe àdúrò kan báyìí fún wa ń sìn ó wá ní iṣẹ́ kan pọ̀ ṣó mí ìnẹ̀ ni àbó ń ṣeré. mi ìnẹ̀ bẹ́ẹ̀ ọmọ nǹkan tó to sí i tó bá jẹ́ wípé iṣẹ́ wọn máa gbé ẹ lọ sínú tó jìnnà tó yẹ kó wọn pé kó tó wá sílé bóyá the next time tó wọn máa lọ bóyá kókó jọ máa lọ because ah, <laughs> I miss you. ó ti yẹ I miss you too. <laughs> Mm, kí ló fẹ́ jù. I'll prepare right no worry. <laughs> I miss you. I miss you too. ah. Uh, ṣé o ti drop sí mail yes i'm ti beautiful so by monday o yẹ kó ti. bàbá fẹ́mi ma. wọ́n rántí orúkọ yín náà o mr bàbá fẹ́mi àtẹkùn tí mo ní jẹjúrò kẹjẹ òun tó sọ pé ẹ̀yìn lọ́pẹ́ ìdúró òun mo tún lọ tí mo tún padà wá bá yín bíbá yín náà. bébì èmi mo ní kó dúró mo gbọ́dọ̀ jẹun. wọ́n sọ pé àwọn ò jẹun as a matter of fact oúnjẹ tí mo ń sè lọ́wọ́ gbogbo nílé ìyá mi jẹ tán. ṣó ti gbọ́. ọ̀gẹ̀ madam mi ì sọ fún yín tẹ́lẹ̀ ní sá gbà ọ̀ sá. ṣé kò sí. àánú ah, máa ń gbà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sá mo sì fẹ́ ṣàlẹ̀ ọjọ́ ìní sá. ó sì ẹ̀ dára bẹ́ẹ̀ ẹ ti fẹ́ máa lọ àbí ọlọ́run àpò gbàdúrà yín. àmì máa ẹ ṣe gan ma ẹ ṣe ma ọ̀gá alẹ́ ti máa ríra. ok baba Fẹ́mi àríra Monday. yes ma. àdúgbò bá yín. Ah, ẹ má wọrí má ti máa. síbí ṣé wọ́n máa jẹun wọ́n làwọn ò jẹ kọ́ dẹ̀ dìde kó máa lọ wọn ò lọ ah, èmi sì mí ìsẹ̀ kó má fi tètè wọn disturb sí ṣé o ti wá ju ọkùnrin sí i. mi ṣe ní ju mi. ṣe tẹ ìdá àti ẹ̀pà yẹn ti. ọjọ́ mo pé nǹkan kan sọ sí mi lọ́kàn. mo pàdé man kan sometime June last year ó gbàdúrà fún mi ó dẹ̀ ní kí n ṣe àwọn kọ̀ọ̀kan ọkọ mi sọ fún mi wípé ipasẹ̀ má nìyẹn ni ọlọ́run fi ṣe gbogbo ohun tó ṣe fún mi. táwa ni ẹni náà. pásítọ̀ kan báyìí ni. kò tiẹ̀ dá tó bá jẹ́ pé pásítọ̀ ni ẹ kí ló wá sọ pé ó sọ sí ẹ lọ́kàn. mo kàn ń ronú lọ́kàn ni pé ó yẹ kí n lè ta pásítọ̀ yẹn lọ́rẹ. ó ń ronú ni. àbí nígbà tó sọ pé pásítọ̀ ni èèyàn ọlọ́run tẹ̀lé nǹkan tó bá ti wá sí ẹ lọ́kàn orúkọ ta lọ́rẹ̀ kò ṣe lóore eh, why not èmi wà in support of that. Oh, ṣé lóòótọ́. of course. ògo olúwa tó ń tàn láyé mi kò tàn kálẹ̀. wọ́n kúrúkọ wọn ní. ògo olúwa. bẹ́ẹ̀ ni mà ẹ̀dùn àwọn náà kàn. wọn sí church báyìí o ẹ má bínú mẹjọ ṣé kò ṣe wípé wọn travel ṣá. Ah, rárá o wọn travel travel torí pé ìrọ̀lẹ́ ni sábìsì máa bẹ̀rẹ̀ torí ẹ̀ lè ṣe rí wọn ní church wọ́n wà ní. wọn náà wà ní ìjọba àlá ṣe lè rí wọn. Eh, ilé wọn ò jìnnà ilé wọn ò jìnnà tẹ bá ti gbà báyìí ilé tó wà lọ́kàn yìí ilé tó wà lẹ́yìn ẹ̀ ibẹ̀ nílé wọn. àmì ah, ìpele tó wà lọ́kàn yìí Joshua ọmọ mi ò lè fi mí ṣòwò má dájà lé láàrin wa gbọ́ ọmọ mo ti sọ fún ẹ má bínú owó tí mo ń bá ẹ sọ̀rọ̀ ń bá ẹ ọlọ́run á ṣe ọlọ́run bí mo ṣe ń sọ ọlọ́run ló ti ń ṣe ti tẹ́lẹ̀ òun náà ló máa ṣe léyìí. ṣe understand yẹ understand yẹ. mo understand ẹ tó bá kàráǹgídà mo lè bẹ dé school bẹ́ẹ̀ ni màá bẹ dé school wọn ò ní rí mi kọ́ láwọn ò rí ẹwà àti ògo ọlọ́run lára mi tó ti yẹ ń sìn wọn mọ bó ṣe máa bẹ extend díẹ̀ tí ò ní jásìkò táwọn tó kù ń san ló máa san o tí mò sọ nìyẹn. Eh, don't say that again kí ni túmọ̀ nǹkan tó sọ yẹn àwọn ọmọ ọ̀rọ̀ ẹgbẹ́ ẹ lọ ta ló wà ń àwọn ah, ní sa. àlàáfíà ọlọ́run kó bá yín o. Ah, ẹ ra sa. ẹ ra sa dájú. <laughs> yes sir arábì ẹrọra máa o ẹpẹ̀lẹ́ máa o ẹrọra máa o ẹ awa yín dé ẹjọkọ ẹjọkọ ẹjọkọ ẹjọkọ ẹpẹ̀lẹ́ o ẹrasa ẹ máa wò sí awa yín dé church àmọ́ ní ó máa tọwọ́ rọ̀ lẹ́ kí ẹ tó ní sìn bẹ́ẹ̀ lọ́ bá jùwé ilé fún wa a ní awa yín wá sá ó dà pé ẹ rántí ojú mi. ẹ mi ò gbàgbé púpọ̀ bóyá nítorí ẹwẹ kọ́lọ̀ yín tó tàn dáadáa. ẹ ṣe o dájú ẹ ó tó jọ mẹ́ta náà sá mo ti fìgbà kan wá sọ́dọ̀ yín rí ẹ̀ẹ́dẹ̀ ìgbà mi láwọn ìyànjú kan ní kí n gbá àwọn gbèsè kan tí mo dẹ̀ pé ẹni kí n ra èso àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn kí n dì sọ́nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni kí n gbé kan fún ọ̀gá mi obìnrin tó jọ ọmọ Ọ̀ṣun ẹ tún ní kí n gbé kejì fún ọ̀gá mi obìnrin tó jọ ọmọ Èkìtì àdáde ah, kí n má parọ́ tán yẹn bẹ́ẹ̀ ṣe wí kẹlẹ́ náà ni mo ṣe ah, láti ìgbà yẹn náà a ṣe mọ̀ rí ìyanu ọlọ́run. olúwa ṣe praise the lord hallelujah praise the lord hallelujah praise the living jesus ògo ọlọ́run ọ̀hún náà ò ní kó nu ayé yín o. àmín jésù ẹ̀wọ̀n dáàdì ohun tó wá jẹ́ ohun ìyàlẹ́nu fún mi ni wípé àwọn obìnrin náà wọ́n ní wípé tí ò bá ṣe pé mo gbé ìgbésẹ̀ tí mo gbé yẹn ni àwọn ọba máa wò mí ìrọ̀lẹ́ káwọn wò mí láwòpá wọ́n ló dìgbà tí àwọn àwọn fẹ́ wò yẹn pa tẹ́lẹ̀. bó ṣe sọ nìyẹn. àmọ́ ńgbà tí ẹ gbé ẹ̀bùn tí ọlọ́run sọ láti ẹnu mi pé kẹ́ ẹ gbé fún wọn wọn láwọn yóò dà mí wọn dárí jù mí ọlọ́run olúwa o olúwa ẹ̀wò ẹ̀wò ẹ̀wò lọ máa lo aṣọ ẹnu lé Joshua ìwọ náà wọlé lọ. <laughs> dádì ẹ nù ẹ fi wọn sílẹ̀ ẹ jẹ́ kó pẹ̀lú wa gbólúwa ga. bẹ́ẹ̀ni sá kan dúró síbí. bẹ́ẹ̀ni dádì. Eh, um, dádì inú mi dùn gan nígbà tí ọkọ mi sọ wípé ó sọ sóun lọ́kàn pé kóun wá ta ìránṣẹ́ Ọlọ́run ní ọ̀rẹ́ kíá báyìí ni mo sọ fún wípé ká tètè wá sí ọ̀dọ̀ yín ká wá ṣe bí ó ṣe sọ sá dáàdì èmi mọ̀ wípé ó ṣe pàtàkì àti pàápàá jùlọ orí ńlá wà nínú wípé kéèyàn máa ta ìránṣẹ́ Ọlọ́run lọ́rẹ ẹ kẹwà wo ilé onígbàgbọ́ gan-an sí o. òótọ́ church wo lẹ́ ń lọ Ah! Ah! ọlọ́run babalọ́lá ò ní fi wá sílẹ̀ ọlọ́run tó dẹ̀ gbà fún wa náà kò ní padà lẹ́yìn wa ah that is good that is good that is good. ẹ máa fún wa ní account details ní sà a fẹ́ transfer five hundred thousand naira. ẹ fẹ́ fún mi ní five hundred thousand láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa ṣeun praise the lord hallelujah praise the lord hallelujah praise the living jesus five hundred thousand naira ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bàbá mímọ́ ọmọ mímọ́ agbé ọ̀gá torí pé ìwọ ni ọlọ́run àwọn ọ̀rẹ́ṣẹ̀ rẹ mú owó wá láti fi dúpẹ́ fún oore tí ìwọ ọlọ́run ṣe láti fi dúpẹ́ fún ọ̀nà tó ní kí wọ́n rìn tí wọ́n dẹ̀ rìn olúwa o ọlọ́run o olúwa gbọ́pẹ́ wa àmín olúwa gba àyìn wa àmín ká lè láyọ̀ ká lè máa yìn ọ́ olúwa bá mi sọ̀rọ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ pẹ̀lẹ́ sáà ẹ ògo ọlọ́run náà ní fi yín sílẹ̀ o ọlá ọlọ́run ní fi yín sílẹ̀ o ohun tí ó ti nànà yín tó ti là lágbára ọlọ́run kò ní dí mọ́ o bẹ́ẹ̀ ni wọ́n ní kí n má gbà. gbọdọ ah! mi. Ah! Nana ah! where are you going? torí mo bọ̀ mo bọ̀ ẹ̀wọ̀ ìtọ́ni ọlọ́run là ń tẹ̀lé ògo òde ní fi wá sílẹ̀ Joshua ṣé o ti lọ sọ yẹn tán ni. ó ti wà ókè dáadé. ókè ókè ṣẹgbọn ẹ má bínú ẹ má bínú ṣe rí owó yẹn ẹ tó fi kún bísínẹ́sì yìí ọlọ́run adé tó máa gbàkóso sí ṣe ti gbọ́ bẹ́ẹ̀ni ẹ ṣe gan o ẹ ṣe o ẹ ṣe ẹ ẹ dáàdì sá ẹ a tún rò wípé bóyá ṣàlẹ̀ kó kan wá sí ìjọ ọlọ́run bíi ká ti ra blocks ká fi gbé ó ti dáàdì ṣé kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe sí inú ilé ọlọ́run mo máa kọ́kọ́ béèrè fún ìtọ́ni ah, ìtọ́ni ọlọ́run là ń tẹ̀lé o ògo ọlọ́run ni à ń tẹ̀lé o tọ́lọ́run bá ní ká ṣe òun ni òun ni à ń ṣe nǹkan nǹkan nǹkan nǹkan tó fà á nìyẹn o tó tó tó tó fà á nìyẹn. ilé ìjọ mi lójú o ṣé pé àwọn ìránṣẹ́ ọlọ́run kan wà tó ẹ̀ pọ̀ máa fún ní owó tó tó báyìí tí wọ́n dẹ̀ máa kọ sílẹ̀. òun náà sọ bẹ́ẹ̀ tábà ń síwájú ni àkẹ́rẹ́ tó máa jọ wá lójú. ó mà yín jọ mí lójú. ṣé a máa lọ. Ah, bébì ah? ọmọ tó bínú jáde lẹ́ẹ̀kan kọ́ lélẹ̀ ah. hello darling. òun náà ni o. I... Oh, you're so beautiful bọ́ kí ló ayé tó wá jókòó síbi báyìí tó sùn sílẹ̀ tó ń ké kí ló dé. ẹni kò yé ẹni kò yé ìgbà mo bèrè thirty seven thousand lọ́wọ́ wọn láti jọjọ́ ẹ̀ tó dé sọ pé ṣe olówó ṣe olówó ṣe tó dé fún mi ẹbí tẹ̀m tó bá dé ti fún wọn wọn nígbà ọmọ sọ pé ọlọ́run ní káwọn bá gbà ọlọ́run ní káwọn bá gbà èyí tó tún wá fún ọlọ́wọ́ sí ó tún sọ pé ní káwọn bá gbà Okay, just calm down ṣe ti gbọ́ mi problem. Baby. Ó ti yẹ young lady calm down ẹ̀yin ò ní wípé wàá máa ké kó máa ṣọ́ra báyìí àti wípé bó ṣe bínú kò lọ́dọ̀ dáàdì lẹ́kùn yẹn kì í ṣe bẹ́ẹ̀ só bí ẹ o no matter what tó bá ti máa bínú kò lọ́dọ̀ wọn. Anytime tó bá nílò anything, jọ̀ọ́ má da dáàdì láàmú ṣùgbọ́n gbà ó pè mí àbí bébì. yes ẹ ó lè pè wá tó all right yeah thank you. take care má ti sunkún mọ́ ṣe ti gbọ́. mi ò lè kú ìfún dájú ẹ eh? yóò lò kó fún ọ sí kó tún gbàdúrà sí kán ní ọlọ́run níkan ọlọ́dà sí kànga ń gbà lọ sanwó skul mi ni o. ó làwọn ọ̀rẹ́ tiẹ̀. yes sir o lè ráwọn rẹ tèmi o o ti gbọ́ ok èmi ló ń gbé sáré àbí no problem o yẹn ra. kò sówó ní ọwọ́ mi sá kò sówó ní ọwọ́ mi kò sówó ní ọwọ́ mi sá. wàlẹ́ ibùt wàlẹ́ ibùt wàlẹ́ ibùt yé yé yé ẹ má bínú sá ẹ má bínú sá. kò sówó bí báyìí mẹ́rin. where's the money. where's the money. ẹyin sì tó wa. yé yé yé yé yé yé yé yé yé yé. now let's go bínú sà ẹ má bínú sà ẹ má bínú sà ẹ gbé bọ̀bọ̀ yìí ẹ jọ sà ẹ jọ sà gbèsè bùtù mo kú ọ ẹ jọ sà gbèsè bùtù mo kú ọ. ẹ jọ ma ẹ jọ ma ẹ jọ sà inside the bull inside the bull okay punishment dojú kọ yà yín má bàbá dojú yà sókè. Ah! Mo dáná, bọ̀dá mi ọ̀dọ́ mi ẹ gbà mí yé yé yé yé. pilot ẹ ń bọ̀ yẹn bọ̀lẹ̀. the man wetin dey happen now. bọ̀ yẹn bọ̀lẹ̀. Ah, ah. come down. bọ̀ ọ́ tajọ́. Water! Hey. On the ground, Peter! Are you mad? Dúró. Sori pé bàbá wèrè ayé àtọ̀run ni inú ẹ̀ kàn ń bí mi bá ṣe ń mọ̀ ni. Inú ẹ̀ ti ń bí mi bí pé kì í ti pa ẹ́ mọ́nu búùtù yẹn. So ìwọ lè máa kọ́ ọbọ̀ náà pọ́lọ́ mi. Lọ́wọ́ tí mo mọ̀ dáadáa wípé o ti gbà. Ṣọ́wọ́ yàrá yá ẹ ni. Tí mo náà gbà lọ́yọ̀ kan ni. So tí bá dẹ̀ gbà tèmi sìn, ṣé ìyá ni kò bá gbà mí jọ mi ni kí ló ṣẹlẹ̀. lè ti já wèrè. yes máa pa ẹ. no free this guy abeg abeg. ẹ ká pẹ́lẹ́ dànù àwọn gbèrè lè irú wọn jẹ́ láwùjọ náà tó parọ́ ìwọ ń pa irọ́ ẹni tó bá parọ́ máa jalè ẹ ṣẹ́yìn ọmọ ni. dima dima why now free this guy mo kò dey go leave am. káfí sílẹ̀. jẹ́ máa lọ. Ah! Ah! Move, move fast. dáadáa. ooo ẹsẹ̀ ní gbogbo lè dá. ah this is nonsense. báwo lè ṣe báyìí báwo lè ṣe báyìí. Ah. no this can't happen here this cannot happen. so ah this is dangerous. a lè máa ṣe báyìí bíbá yìí start mọ́tò yìí start mọ́tò yìí. this is dangerous. pilot mọ́tò kan ló ń flash wọ̀nyí gbogbo wọ́n lè jẹ ọjọ́ o. mọ́tò kan ló ń bọ̀ wọ́n mi là. gbẹgbẹgbẹgbẹ kúrò wẹ̀rẹ̀ gbẹ. go, go, go, go, go. 마보 마보 마보 이보 아 사보 에 감사 오백 Sade Ṣẹ́gun yes jọ ibo ló wà eh, now ṣé o mọ ọ̀nà bóde olúdé yẹn. ẹ ló ma. bẹ́ẹ̀ ni mà mo ṣe wà ń lé mà ok bàtà irú kọ́lọ̀ wo ni mà blue níbo lẹ sọ́kọ́ wà ẹgbẹ́ ọ̀tà ẹgbẹ́ ọ̀tà ẹgbẹ́ ọ̀tà mi ò rí bàtà máa o ẹ báàgì ni mo rí ìbá ẹ̀ mà ẹ ẹ̀yin kọ́lẹ̀ ní ok ẹ tí n bá dẹ̀ rí màá màá jẹ́ kẹ́ ẹ mọ̀ ok bọ́ ta ló wá lè gbàgbé báàgì síbí wọ́n náà wọn kọ́ làwọn ni. bẹ́ẹ̀ owó dádì dádì dádì. owó gbogbo owó ni sà owó ni sà ó pọ̀ gan sà owó ni sà ìbọn ni sá ah! bẹ́ẹ̀ ni òun ni sá. ìwọ ni lọ́tí lẹ́lẹ̀. ẹ̀yin ọ̀tá ni mo ti rí sá. níbí. bẹ́ẹ̀ ni sá ibi gangan. kálíwì gbowó síbí. mi ò mọ̀. kálíwì gbowó síbí àkóbá ńlá rẹ ọlọ́wọ́. àkóbá ńlá rẹ nínú ìjọ lọ́wọ́ adúlọ̀ owó ìtawọ́ ní. mi ò mọ̀ mi ìná tó ní. Ah! kí mo fẹ́ ṣe bá ọlọ́run. mi ò mọ̀ kí la fẹ́ ṣe sá. kí mo fẹ́ ṣe kí mo fẹ́ ṣe kí mo fẹ́ ṣe kí mo fẹ́ ṣe kí mo fẹ́ ṣe wo ẹ̀mí ọlọ́run fèèyàn kan síbi lọ́kàn sí ẹ̀mí ọlọ́run fèèyàn kan síbi lọ́kàn ọlọ́pàá kan tó wá síbí bí oṣù bíi méjì sẹ́yìn tó wá síbi tí mo gbàdúrà fún bí ẹ̀tọ́ lòun gbé àdúgbò yìí onílọ́wọ́ ọ̀sàlẹ̀ náà ẹ wò ẹ wò. bọ dadi ọlọ́pàá lẹ fẹ́ pè ní. ọlọ́pàá ni ọlọ́pàá ni. dadi ọlọ́pàá. ọlọ́pàá ni ọlọ́pàá ni ọlọ́pàá ni mo fẹ́ pè kí mo fi save number ẹ̀ ooo sars àbọ̀lọ́ àbí ah jẹ́ n try ilé ìtura yẹn o ah ìmọ̀ èṣù ní jọ lórí wa agbára èṣù ní borí wa o ẹ̀lọ́ ẹ̀lọ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ rọ sà ẹ jọ èmi ní èmi pásítọ̀ ògbólúwa tí ẹ wá sí tọ́ọ̀tù ní níbi abúlé oṣù méjì sẹ́yìn tẹ́ sọ pé àdúgbò wa lẹ́ gbé pé àdúgbò yes èmi ní sà ṣe rántí mi oh very good ẹ ṣe gan ah no no no no no ogun tọ́lọ̀ ti ṣẹ́ kò ní gbérí mọ́ but ìgbókò ṣẹlẹ̀ báyìí sáà ní tọ́ọ̀tì mi ní báyìí báyìí báyìí báyìí sáà mo rí owó kan ní tọ́ọ̀tì mi owó yẹn pọ̀ gan mi ìdẹ̀mí tó gbé débẹ̀ mi ìmọ̀ bó ṣe débẹ̀ ìjọba bá mi gbé kú o ẹjọ́ tó lọ lọ́rùn ẹ̀rọ bá mi gbé o ẹ má jẹ́ rákò bẹ́ẹ̀ ẹjọ́ tó lọ lọ́rùn ó wà ní tọ́ọ̀tì mi báyìí please ẹjọ́ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹjọ́ ọlọ́run ò ní fi yín lẹ̀ má bọ̀ báyìí ẹjọ́ bẹ́ẹ̀ mo ti pè é lòwò jìnnà síbí. ẹ eh, dádì ṣé ọlọ́pàá ló yẹ ká pè ṣá. ta ló rò pé ó yẹ ká pè. Ah, èmi ò rò pé ó yẹ kó jọ ọlọ́pàá. ta ni màá pè ah. ta ni màá pè jọ torí ọlọ́run ṣé ìránṣẹ́ ọlọ́run ẹgbẹ́ mi ni mo fẹ́ pè ni ṣé a fẹ́ ṣe deliverance fowó ni àbí kí ni owó táwọn ọmọ ṣe jẹ́ sí a fẹ́ gbàdúrà sí ni ọlọ́pàá náà ni kó wá gbé tó bá fi rọ́ọ̀pù wọn bí kọ́ ah. ọlọ́pàá ni kó wá gbowó kúrò mi táwọn wọ́n sún mọ́mọ́ o ṣàròrà dúró bẹ́ẹ̀ wọ́wọ́wọ́wọ́ tiẹ̀ kúrò bẹ́ẹ̀ bọ́ báyìí bọ́ báyìí sún báyìí sún báyìí lọ báyìí lọ báyìí lọ báyìí lọ báyìí ọlọ́run ò ní jẹ́ ká rí bí. àmín. ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ pẹ̀lẹ́. dádì ẹ rọra sà. Ah, ẹ ǹlẹ́ sà ẹ pẹ̀lẹ́ ẹ ṣe wọn ọjọ́ sà ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe wọn ọjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. olúwa ló ṣeun olúwa ló ṣeun ẹ wọ ẹja tiẹ̀ fìyẹn lẹ̀ náà eléyìí ni kẹ́ ẹ jẹ́ kí asáré wa yanjú báyìí ó rèé o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ sà òní owó ọ̀rẹ́ o ẹ wonú ẹ̀sà ẹ wonú ẹ̀sà owó ni ẹ wò owó ni o. Eh, eh, eh, dadi ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ǹjẹ́ ẹ̀kọ́ tí ẹ lè sọ nǹkan kan fún wa nípa bí owó yẹn ṣe débi báyìí sá. ìyẹn ni mi ò understand ìyẹn ló surprise mi báyìí ń sìn nítorí òun ló sáré pè mí ló sọ pé òun rí owó yẹn ní ẹ̀yìn ọ̀tà ń bíi bẹ́ẹ̀ ni ìyá ìyá rachel tó ń máa ń wá síbi ó wá gbàdúrà bíi ni nọ́bà láwọn gbàgbé bàtà bẹ́ẹ̀ ni ọ̀nà ìjọ sọ pé kọlọ blue kọlọ red náà ń wá bàtà káàkiri lòún fi rí owó ní ẹ̀yìn ọ̀tà ń bí bẹ́ẹ̀ ni sà ẹjọ́ ẹ máa bá wa gbé lọ́wọ́ ẹjọ́ o ẹ̀ẹ́dẹ̀ sọ pé ẹ̀rí traces èèyàn kan tó ń tó ń rìn tó ń wò pé òun fẹ́ wá padà wá gbé owó yẹn. nígbà tá a ti rówó yẹn àbí ààrẹ èèyàn kọ́kọ́ èmi àti ẹ̀ lájọ wà ní ilé ààrẹ níbọ̀dì ààrẹ èèyàn kọ́kọ́. dadi ẹ má bínú sá pẹ̀lú situation bí ọ̀rọ̀ owó yìí ṣe jẹ́ ìsá. ẹ máa ní láti tẹ̀lé wa dé station. dé station. a máa gbé owó yẹn náà dé station so ẹ máa ní láti báyìí kọ statement. n tẹ́ mọ̀ nípa owó yẹn. no problem ẹ kàn máa kọ́ ní statement. mo understand máa ní láti kọ statement bọ́rọ̀ owó yìí ṣe jẹ́ àbí ìyẹn ò ṣe problem máa tẹ̀lé yín lọ máa tẹ̀lé yín lọ bẹ́ẹ̀ni sà ọ́fíìsà bẹ́ẹ̀ni sà. ó yá gbé owó yẹn sínú mọ́tò. wo kẹ́nìbọ̀dì bá ti béèrè mi sọ pé mo lọ sí station mo lọ kọ statement nípa ọ̀rọ̀ owó yìí yóò tó ti yẹ ẹ sìn. Ah, mo gbàdúrà pé go ọlọ́run adájú lórí wa ẹ jẹ́ ká máa sọ tójú wárí ni àbí bí kò lọ sọ pé o ti rówó. ẹ má bọ̀ sà kí yọrí sí rere níwájú olóhùn wọ àní gbogbo ohun tí bá lọ báyìí kí máa bá láàánú pàdé aláàánú ní gúúsù láàrin wá olúwa jẹ́ kí máa bá pàdé ojú ò gbọdọ̀ sí mi gbọ́dọ̀ fara gbàgbé mi ò gbọ́dọ̀ mọ bó di ọmọ ọlọ́run oníjọ mi mọ̀ olúwa wá ṣàánú fún mi olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ olúwa wá gbé mi lékè ọ̀tá gbogbo ọ̀tá àfojúrí àfaragbà olúwa wá gbé mi lékè ọ̀tá má jẹ́ kí n ṣiṣẹ́ má jẹ́ kí n fẹsẹ̀ pọ̀ olúwa ṣàánú fún mi jẹ́ kí n bá láàánú pàdé kí n máa lọrin kí n máa bọ̀rí. jésù olúwa wa. àmín. jẹba jésù jésù jésù kí ló fariwo kí ló sá fún ṣé orí ọ̀bẹ lọ́wọ́ wa. ṣé mo má dáadáa ni èké orí bọ́n lọ́wọ́ wọn. Hmm. wọ́n ní tí wọ́n bá ṣe rere ara kí ó wá yá ọ so kí ló wá ń lé ẹ rárá sá rárá sá kò jẹ́ pé kò jẹ́ pé ojú sì mọ owó yìí. ọjọ́ tẹ̀yàn àbí. mi ò sábẹ́ mà èmi ò sábẹ́ mà ó mi ò sábẹ́ mà. kò jọ tọmọ jésù. ó jọ tọmọ ọlọ́run. ibo ni wọ́n owó owó. mo lè gbọ́ wá sí. mo gbọ́ kankan mi gbọ́ lọ́wọ́ yín sá. ada ẹ̀yin lẹni bí. èmi kọ́ o mo máa ń gbàdúrà lórí òkè yìí ni o mo gbàdúrà tí mo ń gbà báyìí ó dẹ̀ ń ṣe tẹ̀wọ́gbà ogun tí bá dáwọ́lé báyìí ó yọrí sí rere orí òkè yìí ni mo sì máa ń gbàdúrà. ẹ̀yin kọ́ lẹni bí. bẹ́ẹ̀ni sá àwọn olórin bíi. ẹ ṣe dadi ẹ wo ọwọ́ sàlẹ́mì lọ gbé ọwọ́ sàlẹ́mì ẹ̀dẹ̀ lè bá wọn lé wọn ti ṣèkéde káàkiri wọn ti lọ wá sọ káàkiri ẹ wo wọn sì lé sà bẹ́ẹ̀ sà. no problem madam. sà. ṣé o ti wù yín láti kú bá. olúwa ṣáda ẹ olúwa. you are mad kí ló fariwo wèrè o sì tún keep quiet. Mm ìbéèrè ni mo bí ẹ kó dá mi lóhùn ṣó ti wẹ láti kú sí. mi ò ṣe tán kú mi ò ṣe tán kú. tó bá jẹ́ pé o ti tó bá jẹ́ pé o ti ṣetán láti kú. tí o bá sọ fún anybody wípé o rí ojú kankan níbi tó strange wò àwa dáadáa ṣùgbọ́n àwa tó ń wòye network wa wide kan inú ayé kò síbi tèmi ò lè gbórí wọ̀ ọ́ ẹni tó gbowó yẹn ò ń bè mí ṣeré ni ò ń ṣeré ọwọ́ lásán ni tí ó fẹ́ sọ wípé o lè gbé o lè gbà kò ní dá fún yàrá ìyá rẹ̀. nínú ìwé lúùkù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹfà kí ló wí. olúwa sì wí pé. olúwa sì wí pé. tí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí wóró orí gbin mustadi. tí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí ọ̀rọ̀ orúgbìn mustadi. ẹ̀yin ò lè wí fún igi síkámọ́nì yìí pé. ó lè yóò wí fún igi síkámọ́nì pé. kí a fà ọ́ tu. kí a fà ọ́ tu. kí a sì gbìn ọ́ sí kí a sì gbìn ọ́ sí inú òkú praise the lord. hallelujah. hallelujah. praise the lord. hallelujah ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò gbogbo Jésù kò jẹ́jẹ́ kẹ́lẹ́ ohun kan lẹ́yìn ọdún ọ̀la Jésù òdìwọlé olúrọ̀lẹ́ kí sábà ilé mi rọ ìlọrí ìlọrí ló jẹ mojú olé ìta àṣà léraléra ìyọrí mọ ìyọrí mi. Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ́. Jésù. Ẹ fẹ́ bẹ̀rẹ̀ ẹ fà ẹ fà. Ìdílókù jẹ́jẹ́. Yẹ́sọ̀! Sit down. Sit down. jókòó bẹ́ẹ̀ ẹ jókòó bẹ́ẹ̀ ẹ ṣá jókòó bẹ́ẹ̀ ẹ ṣá jókòó bẹ́ẹ̀ ẹ jókòó bẹ́ẹ̀. Kí ló fa ariwo wèrè? Ẹ ṣó lè wọ̀ ni pé kí wọ́n bá yín ṣèjọsìn láàárọ̀ yìí. Ẹ nítorí pé à ń lòbọn nínú ìjọsìn wa ni. Èmi gan fúnra mi ò níbọn dípò tọmọ ọjọ́ máa lòbọn. Ẹ tó lọ́rùn ẹ jọ mi mọ tó ṣẹlẹ̀ o nítorí bí mo ṣe rí yín ẹ̀rù bà mí torí nígbà tó ìṣẹ̀lẹ̀ ládùúgbò yìí lẹ́nu bí ọjọ́ bíi mẹ́ta ìpápá jùlọ nílé ìjọsìn kò yé mi tó bí ìjẹta ni ọmọ mi wá pè nìyẹn Joshua ló ní òun rí owó ní ẹ̀yìn bíi a lè gbé owó yẹn jáde lóòótọ́ tó pọ̀ gidi bí mo ṣe pe ọlọ́pàá nìyẹn ipe tí ọlọ́pàá wá gbé kán wá gbé owó yẹn kúrò bí. ó ṣe kí n pa owó èwo ló gbé fọlọ́pàá. owó tí a rí ń gbèsè tí ò kì í ṣòwò ìjọ àdẹ̀mẹ́ tó ní tó bá wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ibẹ̀ ni wọ́n ti lè mọ ẹni tó ní owó iṣẹ́ tí wọ́n ní ìránṣẹ́ ọlọ́run lèmi. so ó pọ́nlọ́ ẹ̀ ò pé kó ti rò wípé ìyọ̀kan ló gbóhùn ẹ̀ síbẹ̀ òun padà bọ̀ wá gbówó ẹ̀. ṣé ẹ̀yin lè lówó ni. o tún bí mi. mi ò ṣe báǹkì ní ọlọ́run rèé. owó mi dà demand bọ́ọ̀ ìparọ̀ tó bá jẹ́ wọ́n sì máa fi bọ́ fọ́ orí ẹ̀ ètò ah, owó mi ò gbowó ṣe mi ò rọra ti gbowó fọlọ́pàá mo ti gbowó yẹn fọlọ́pàá ṣe. ó parọ́ ìsìláyì gbogbogbogbogbò bí owó wa bá ta sí. mi ò gbowó kankan mi ò gbowó sábẹ́ wàá sí ni ọ̀sán náà mi ò gbowó mi ò gbowó lóhùn. kíkọ́ owó dà. mo ní mi ò mọbi tí owó wà mo dẹ̀ pe àwọn ọlọ́pàá láti wá gbé owó kù ṣé torí ẹ̀ ni ìwọ ṣe wá gbá mi létí. wọ́n ti rí ẹ̀tọ́ ó hàn gan wọ́n pe ọlọ́pàá wàá rí owó wàá pe ọlọ́pàá. ẹ ṣé mo fẹ́ pa ọ́ pé mo wá súnmọ́ ẹ kí wọ́n ló ń wọ̀ wọ́n ni wọ́n bí ọmọ ọlọ́run ni mí èmi kò sì gbọ́dọ̀ bẹ̀rù ohunkóhun mi ò lè bẹ̀rù ewu tó wà ní òru ó yẹ kí n sọ pé mo fẹ́ bẹ̀rù ọ̀pọ̀ tó wà ní ọ̀sán bẹ́ẹ̀ ni owó tí mo ní bí ti ti dé fún ọlọ́pàá. Ah, wo bẹ́ẹ̀ ṣe ṣe àwọn ọmọ ọ̀dọ́ wọn ní fọkànbalẹ̀ mọ́ wọ́n ní ìbálẹ̀ ayé ìṣọ̀tá ọ̀gá ògo ni. so o lè bẹ̀rù gan. mi mi ò sọ pé mi ò bẹ̀rù gan àmọ́ mo sọ fún gbé ẹjọ́ tó ní ọlọ́run èmi ò mo ti gba ní owó mo ti gbé fún ọlọ́pàá mo ti gbé fún ọlọ́pàá ni. ọlọ́run ọlọ́pàá ọlọ́pàá ni mo gbọ́ fún bẹ́ẹ̀ ni. máa pààyàn kan sìn ara balẹ̀. Ah, ẹ sọ fún olórí yín máa pa ẹnìkan sìn. ẹ jọ̀ọ́ ẹ má yìnbọn ẹ jọ̀ọ́ tó lọ ẹ má yìnbọn yẹn ẹ jọ̀ọ́ ẹ má yìn. let's go let's go let's, let's go hey, let's go keep quiet. let's go boys. Let's, let's, let's go. má sunkún mọ́ ẹ wo mo nígbàgbọ́ pé ọlọ́run ọba tá à ń sìn yẹn á bu òróró ìtura sínú ọgbẹ́ yín ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mú mi fún mi ẹ pẹ̀lẹ́ wo àkúkú ní ríró ẹ̀ mọ̀ ẹ wò mo nígbàgbọ́ pé ọlọ́run á bá mi bu òróró ìtura sínú ojú ọgbẹ́ yín. rubbish rubbish nonsense òróró ìtura wo ni ẹ jọ jọ jọ jọ ṣé o ti bímọ eh, kọ́lọ́n bá wa wo gbogbo wọn pọ̀. kọ́lọ́n ń wò pọ̀. ìbá ti dákú ti bí tiẹ̀ kí ìyẹn náà kíkọ kó wá kú kọ́lọ̀ ń wá fi òróró wò wọ́n pọ̀ pé fẹ́ gbọ́dọ̀ statement yẹn mọ́ òróró kí nìyẹn. stop nonsense. olórí burúkú pásítọ̀ yín yẹn olórí burúkú àdánù satanic pastor kò lè fi gbogbo tó wà lára tiẹ̀ kó fi máa protect ọmọ ọjọ́ òróró kọ́ wo ọlásùnkànmí you have to be very careful please please please torí ti ẹni mo ṣiṣẹ́ jókòó. má ní o. jọ jọ jọ má kọjá yẹ o má ah. kọjá yẹ rárá. dádì ẹ káàpọ̀. àlàáfíà ọlọ́run á wà nínú ilé mi. ọjọ́ èmi ló dé. mọ́mí fún mi láyọ̀ ọlọ́run á gba gbogbo àkóso ṣe ti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ kò sí ìtì ìwọ ọlọ́run bẹ̀. arákùnrin dáàdi fún mi. má jẹ́ kí n tún gbọ́ tó sọ yẹn mọ́ you are a satanic pastor mọ́tò ló máa pa ẹ̀ dànù má jẹ́ kí gbọ́rọ̀ lẹ́nu ẹgbẹ́ yẹn mọ́ gbogbo agbára tó wà lára ẹ ò lè lò ó wọ́n náà yìnbọn fún ẹ yìnbọn fún ẹ wọ́n yìn yìn yìn yìn yìn kò rán ẹ wọ́n dúró ọmọ mi lọ́wọ́ kan ó gbé jẹ́ wọ́n sọ pé ọlọ́run wa kọ́ má jẹ́ kí n tún gbọ́yẹ lẹ́nu ẹ̀mí báyìí mọ́. ẹ wo ẹ jẹ́ ká ṣe sùúrù. wọ́n pẹ̀lú ta ni. ọlọ́run nìkan ló ní agbára jù ṣẹ́rí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ kò sí tí ò ní mọ̀. Ah, please shut up. mi ìfẹ́ gbọ́ nǹkan kan tó jọ ẹ mọ́ o já wèrè gan-an now can you see the country can you see the country now so wọ́n ti release ẹnìyẹn o case closed you will know ẹ mọ̀. dádì Fúnmiláyọ̀ ọlọ́run ló lágbára ní ọ̀run àti ayé ẹ jọ̀ọ́ ẹ má bínú mo bẹ̀ yín ni. ọlọ́run ló lágbára ó ti ya wèrè wèrè original ni ẹ. ẹ wò ó gbogbo tí wọ́n sọ yìí ó yé mi kò sí ẹni tí ìwé máa ṣẹlẹ̀ sí tí ò ní tara ọmọ mi fún mi gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n ní Ọlọ́run mọ gbogbo ó lè ṣe gbogbo gbogbo eléyìí tó ṣẹlẹ̀ kò yé èmi fúnra ara mi bí ìbọn ò ṣe ràn mí kò yé mi ẹ wo ẹ jẹ́ ká gbà fún Ọlọ́run ẹ jẹ́ ká dijú ká gba àdúrà. ṣé bá tó gbọ́ kò ní da fún ẹ lásọ ah, eh. ah, kò ní da fún ẹ màá jẹ kó mọ ṣé ìbọn ọ̀rọ̀ ẹ ìbọn tí ọ̀rọ̀ ẹ yẹ àdàárọ̀ etí bá gbé ẹ tí wọn bẹ. ẹjọ ẹ dárí fún mi ẹjọ ẹjọ. tí dárí bá mọ̀ wípé wà ń bí nǹkan. Mm-hmm àdúyẹ pé tí wọn bá ti bèrè owó lọ́wọ́ every time náà mo sọ pé olówó àìṣe olówó àìṣe wọn ò dé ní fún wọn ní bóde ní ìdí fẹ́ sọ wọn bó ṣe fẹ́. darling that's okay it's fine o ṣe gbọ́ bí èlò ló wá ní ìdúrà ẹ̀. a fẹ́ a ṣe project ní school mi mo dẹ̀ máa ní twenty thousand naira. okay baby how far. ṣé wọn ní bíi twenty five thousand lọ́wọ́. ó ní jù bẹ́ẹ̀ lọ. okay. I'll be back, Joe. Thank you. Thank you very much. No, no, no, it's okay. Sit down. Lara, Lara, What ti rí pé o ti láksẹ̀sì fámílì mi nìyẹn. Ilé ni ilé ẹ̀. Eh? Ṣé o mọ̀ wípé dáàdì lágbára kan? Bẹ́ẹ̀ ni sà, ń lágbára. Wọ́n ní àgbàṣe àdúrà. Tó bá ti ṣàdúrà fáwọn èèyàn, ó máa ń ṣe. And he has really helped a lot of people. Wonderful. Nǹkan tèmi náà rò náà nìyẹn. Àwọn mo mọ̀ rí ó dà pé dádì ní agbára kan ẹ ó ti yé ẹ mm. ó yẹ kó ti yé ẹ pé ó dà pé ó ní dádì ń dọ́gbọ́n sí agbára wọn tó fi ń gbàdúrà tó fi ń ṣe. no i don't think so because àtìgbà tèmi ti gbọ́njú mọ́ dádì wọn mo rẹ́fà rí nǹkan dúdú kankan lọ́wọ́ wọn àbí bóyá ọṣẹ dúdú àbẹ́nìtẹ̀ lọ́wọ́ wọn rí náà ìlú pín mi nǹkan lágbára bẹ́ẹ̀ yẹn agbára rú yẹn sá. ó jẹ́ sọ. iye sá náà náà ní wẹ́ sá. ọ̀gá o. sweetheart. yes dear. thank you thank you oh, for ṣe nǹkan tí. Mm. of Shishito Very much so. God will continue to provide for you. Amen. Amen. Bless you. Producer Coil. Yes, sir. take care. Shogbo. Rao. Yes, sir. Take care, darling. Baby. Yes, sweetheart. Mo ń rò nǹkan kan. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mi ò rò pé yàn lásán ni máa ní. Máa wò ni. Ah, dáàdi ọ̀wọ́n tó ẹ̀ṣẹ̀ lọ́kọ́ ń Pastor. Of course èèyàn ọlọ́run ni wọ́n bí wọ́n lè jẹ́yàn lásán bí wọ́n fún ara ẹ̀gọ́ ṣe sọ tó sọ wípé ọlọ́run gbẹnu wọn ṣàṣẹ kò sẹ́ni tó máa dọ́dọ̀ wọn tí ò ní bá ìbùkún kúrò ńbẹ̀ àti pé wọ́n gan rí iṣẹ́ wọn nínú ilé ayé títí gan fún ara ẹ̀. ọ̀rọ̀ tí mò ń sọ kọ́ nìyẹn. kí wàá ní. Ah, wọn náà báwo lọ ṣe máa máa fúnyàn ní nǹkan tádé máa kọ á máa kọ. Ah, hmm. kò wúyẹ́ mi. a jẹ́ wípé àfàmọ́ kó má jẹ́ pé ó ń tẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ń dì. Ah, wò wò wò ọkọ mi má jẹ́ ká gbẹ̀ṣẹ̀ látàrí nǹkan tá à ń sọ nísinsìnyí o má ẹ̀ ká ṣe sọ́lọ́run bá o jẹ́ kí n sọ kọ́kọ́ fún yẹn ìwọ náà kúkú mọ̀ wípé ìdílé onígbàgbọ́ pọ́ńbélé ni mo ti jáde as a matter of fact CAC tó jẹ́ wípé ọlọ́run sọ pé ọlọ́run wípé náà máa ń tẹ̀lé ṣé ó jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ máa tẹ̀mí ń wò yẹn òjíṣẹ́ ọlọ́run pọ́ńbélé ló máa jẹ́ o eyín ò lè mú nǹkan kan mú nǹkan kan because ibi tó wà yẹn ìwọ náà fojú ara rẹ ibi tó wà yẹn tẹ́fẹ́ kó mi rò pé ẹni tí wà lọ́wọ́ má yẹn báwo ló ṣe wá ṣé ṣẹ́ni tó mú nǹkan mọ́ nǹkan àbí tó ń ṣe nǹkan kan ló máa wà nírò rẹ̀ yẹn ìwọ náà máa wáyé tàwáyé gbogbo wa dára lórí social media la mọ̀ nǹkan tó ń lọ lágbàáyé àwọn pásítọ̀ tó jẹ́ pé wọ́n jẹ́ ẹgbẹ́ nǹkan dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ ni wọ́n ń gbé ṣe èmi ò rò pé má yẹn ní nǹkan kan tó tẹ̀ǹdì o èèyàn tẹ̀ǹkan dì kó wà ní ibi tó wà yẹn o bí má yẹn ṣe wà yẹn bí mi ṣe ń wò yẹn ọlọ́run tó ní ẹ̀ ṣaṣẹ́ o ọlọ́run tó ní ẹ̀ ṣiṣẹ́ o bébì ó kọ̀ kúrò nù yẹn o. anyways. nǹkan tẹ́mi rò nìyẹn o mo gbẹ́sẹ̀ kúrò náà jẹ́ kí n sọ nǹkan kan fún ìgbà tí mo jókòó síbi lẹ́ẹ̀kan mo rí nǹkan kan three point two million kí ni ti tèmi bẹ́ẹ̀ how much is my own jọ kòkòrò dẹ̀ rẹ́rìn ọkọ síbi òun má gbé ọ̀hún má gbé má gbé wọ́n ní nǹkan ìmọ̀ ẹ̀rọ ọkọ stop it èlò ni iṣẹ́ ti tèmi.

You know, opportunity comes once, and when it does, you need to grab it. You need to act fast. Ìwọ náà wọ̀n sí ìmúra ẹ ti change. Kò dàbí ìgbà yẹn tó máa wọ dábọ̀lẹ̀ tó máa máa gbálẹ̀ kiri. <sighs> And you know, you're a very beautiful girl. You have a very lovely shape. Abio. And I won't gan my prefer than us because wọ́n máa ní lẹ́pa with the sauce. <laughs> oh thank god wípé ilẹ̀ palẹ̀ mi náà mi kì í ṣọ̀rọ̀ bọ̀. ẹ ní sùúrù o ṣé ta lẹ ń pàṣẹ ọ̀rọ̀ ṣé mi lẹ ń pàṣẹ ọ̀rọ̀ sí ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín bold and beautiful lèmi tí mo ṣe wà ah, àwọn tèmi dẹ̀ ń kó mi jẹ báyìí. really You Jùmọ̀kẹ́ jọ àwọn olóńkọ ẹ̀jẹ̀ tell me ah. something I don't even know at all. Hey, ṣé mo fẹ́ máa kà fún yín àwọn tó ń kó mi jẹ ni ṣé ìrẹ́ mi kémi fail in school yìí. ẹ wẹ stop ẹ eh, stop ẹ eh, stop mi. èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi. ìwọ ni ààbò àti odi me. Ọlọ́run mi. Ọlọ́run mi. ẹni tí èmi gbẹ́kẹ̀lé. ẹni tí èmi gbẹ́kẹ̀lé ní agbára Ọlọ́run ògo ọlọ́run ò ní fi wá sílẹ̀ àmín nítorí pé òun ni ààbò wa nínú mm. ilé yìí yóò túbọ̀ máa jẹ́ ààbò wa sí àmín ọwọ́ ọ̀tá wa ayé kò ní kàn wá àmín ìran burúkú kò ní ṣẹ lórí wa àmín ìran burúkú kò ní ṣẹ lórí wa àmín ọlọ́run á gbàkóso ayé wa àmín á gbàkóso ayé wa àmín á gbàkóso ìdílé yìí lọ́nà kọ̀nà àlá burúkú kò ní ṣẹ lórí ilé wa kò ní ṣẹ lórí ilé wa kò ní ṣẹ lórí ìjọ wa kò ní ṣẹ lórí àwọn èèyàn wa bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù olúwa ṣeun olúwa ṣeun olúwa ṣeun ọmọlára where are you coming from. Daddy school. You are coming from school by this time of the night. Daddy à ń ṣe tutorial ni àti practicals ṣó mọ̀ pé ṣó mọ̀ pé ó jọ láṣá ṣó mọ̀ pé ó jọ láwí pé dáàdi wà nílálẹ̀. tí dáàdi ò bá sí ilé kí lè bá ṣe fún un. Ah, ah. kí lèmi ìbá ṣe fún ẹ hmm. dáàdi ah, dáàdi a ní láti mójútó ọmọ ẹ ká gbàdúrà gan lórí ẹ o. It's okay. ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lára bíbélì ní nígbà tí ọmọ ènìyàn sùn wọ́n ní àwọn ọ̀tá rẹ̀ wá wọ́n fún èkó sí àlìkámà wọ́n sì bá tiwọ́ lọ kí ló ṣe é lára ìjọ jẹ́ mọ̀ wípé ọlọ́run fún mi ní ẹ̀bùn tó ní agbára láti já ìdè láti tú ìdè inú sátani ò dùn ó dọdẹ nígbà gbogbo láti mú wa láti mú ìdílé yìí kò sí nǹkan tí a lè fi ṣẹ́gun bí kì bá ṣe agbára Jésù Kristi nìkan ẹ̀ṣọ́ ìrìn yín ẹ̀ṣọ́ gígẹ yín ẹ̀ṣọ́ mímu yín gbogbo ìgbésẹ̀ rẹ jẹ́ kó wà nínú Ọlọ́run lára mo gbìyànjú láti tọ́ ọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run má yẹ̀ kúrò níbi tí mo fi ẹsẹ̀ lé. Education is very good, but don't misbehave. Please make me proud all the time. <sighs> okay. Laragba. Wọ́n náà gbé omi yẹn dé dáadáa. Ẹ gbọ́dọ̀ fi omi yẹn wẹ̀ ní alẹ́ yìí. Ṣètìgbọ́, when it is twelve ẹ gbọ́dọ̀ fi omi yẹn wẹ̀ ògo ọlọ́run ò ní fi ẹ́. mo why. Ah. why what kí ló tó ń béèrè why jọ ṣé wọ́n ẹ̀ṣẹ̀ ń gbé omi fún wa ní olé ìpè ká fi wẹ̀ ni ṣé lè jẹ́ ìgbà àkọ́kọ́ ni. there a crime in asking why. Joshua. yes sir. Hmm. máa wọlé. lára. fi omi ẹ̀wẹ̀ ní alẹ́ yìí. bí lè lo kọ́ lu tó wà lẹ̀ bí lè lo kọ́ lu tó wà lẹ̀ wọn ò lè fún yàn lówó ọ ń gbómi fún yàn bí omi ni mo fẹ́ jẹ àbí omi fún ẹ fi ṣe fáyín gẹ̀ mo fi mọ wéèmí sí i. ọmọlára báwo ni ah, ah, a máa rí ẹ jókòó jókòó báwo ni school. fine sir. good ṣé o fojú sí ìwé ẹ̀ dáàdì náà kọ́. wọ́n wá sà. ṣé o sì tàrí àbò to nilo kankan ni. Mm, no this time around me nilo anything ní sùkúsà mo wá working yín ni. ó eh, wá kí ah, bad I'm eh, orí pé ẹnu ṣe mọ̀ wá Baba Femi, come around premises eh, penny return ti máa fi yanjú nǹkan tí mo ṣe. Báwo la ní àtẹ̀ntì? Pẹ̀lẹ́dẹ̀ oríkì Me mìíràn kìrìntì ní gọ́fúnra mi ìwádìí rẹ́dí láti brown princess àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìbàdàn. Handsome Zaggy. Kí ni mo dá Ah. náà? Hmm yìí ó bàdà yóò máa gbọ́ràn sí àwọn èèyàn lẹ́nu ìyá mi dẹ́ sọ bẹ́ẹ̀ náà bó ti ṣe wọlé náà lára ti fún mi pé ṣọ́nà dájì náà ló ti bọ̀ tó múra báyìí. sorry sir but she she like me. ọba tó tẹ agun ẹ báyìí idiot uh, very good babafẹmi. sir. very good very good. o ti sign it. okay okay jọ sori bá mi work lady out of this office. young lady nonsense. Disney. Will you get out of this place? Out! Wọ́n mọ̀ ọ́n wọ́n fẹ́ mi ta. Ó rà ní ìdásọ. Get out! Alápàdé táwọn táwọn òjíṣẹ́ náà ti máa ń kún fún àdúrà. Ẹ wo, ó dàbí ẹni pé máa yan òkè ń ṣoníṣìnà. Bẹ́ẹ̀ ni, because kò sí nǹkan tí mi ò ṣe ọ̀tán gbogbo everything tẹ ní pé kí n ṣe náà ni mo ṣe gbogbo bẹ ṣe ní pé kí n ṣe náà ni mo ṣe ṣe ṣe ṣe ló lé mi ló jágbe mọ́ mi kódà gan díẹ̀ báyìí lókun kó ní káwọn security ẹ̀ wá sọ mí síta. Ah, ah, ah. ẹ kí ló wá ṣe. hello babes. ẹ wọ́n sọ̀rọ̀ báwo. ẹ kí ló wá ṣe mo tún fẹ́ ṣe mú kúrò ńbẹ̀ ni náà. Ah, ah, o ṣe máa kúrò ńbẹ̀ ah, o yẹ kó kúrò ńbẹ̀ yẹn bàbá yẹn náà. Eh, you still have a lot to do there o yẹ kó dúró síbẹ̀ ni kó dúró tì kí ló wá ṣe ń bìbà. kí ni wàá ṣe mí bá ibi tí báwo ṣé kó embarrass mi yẹn tó ti ń pe security. embarrass. hold it hold it sincerely mi ò mọ bí tẹ́tí mú rọ̀bù but I remember vividly pé o pè mí ìgbà tó ń lọ sọ́dọ̀ máa ní àbí ọ̀rọ̀ máa yẹn kọ́ lẹ́ sọ ni so you are going to go back there You are going to talk to him and we are going to celebrate over this thing. See, ọ̀rọ̀ ọkùnrin kò easy bẹ́ẹ̀ yẹn. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọ́n lákọ ju àwọn obìnrin mi lọ tẹ́ tó bá gbé súnmọ́ wọn báyìí. Wọ́n máa ní ẹ́ I'm not interested leave me alone. Irọ́ ni ẹ̀rù ń bà mí nínú wọn ni àwọn míì gan wọn ò dẹ̀ mọ bí tí wọ́n mọ intention ni. Exactly. So you are going to take it slowly one step at a time and you are going to go back there you talk to him you do your thing and we are going to celebrate over him. bẹ́ẹ̀ ṣe bó ṣe rí gangan ló ṣe sọ yẹn àwọn tó rò pé wà lọ́wọ́ tiwa náà ń sìn báwo ló ṣe rò pa ṣíṣe ó máa ní láti padà lọ síbẹ̀ yẹn. ó máa padà lọ. ó bí kankan ń rìn lára mi látàrí. ló ń rìn lára ẹ what is it. kí ló ṣe é lọ rọ ní. kí ló ṣe é. ọ̀rọ̀ àwọn orí kí ni. ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ dadi dadi dadi ẹ ṣe sùúrù Ni ilé la wà ní Joshua pé wa bó ṣe pè mí náà ló pe madam nígbà tá a máa débi ọmọ school lara wọ́n bá ṣe bí mi kò sí ìrọ̀kọ̀ tó ṣe. kí ló ṣẹlẹ̀ dání-dání. lára ni lára lára lára ò ń dá kí ló ṣe. lára ló kú dání. jésù ìgbọ́ jésù lára ò jésù lára ò dá. lára lára. ṣe lára lára ọmọ ọmọ lára lára ah! ẹgbẹ́ fún mi ẹgbẹ́ fún mi dádì dádì ẹgbẹ́ fún mi dádì dádì dádì dádì ẹgbẹ́ wa dádì ẹgbẹ́ wa ṣe sùúrù dádì ṣe dádì dádì ẹ ṣe sùúrù. ọlọ́wọ́ dádì ọlọ́wọ́ dádì ọlọ́wọ́ àjọ sọ́bà yìí ọlọ́wọ́ àjọ sọ́bà yìí. wọ́n bá ní ìkọjà fọwọ́gún gbogbo ara alẹ́ lójú èéfín iná rẹ̀ ń dá láyé iná ń bẹ lọ́dọ̀ ṣàngó lóru ẹ̀yin ìyá mi àjẹ́ ò ẹ̀yin ọ̀fọ̀kànnímù ọ̀fọ̀kànnímù ọ̀fọ̀kànnímù ẹ̀sìn mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkú wo àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò. agbóhùnfá hmm. ògo olúwa kọ́ ló kú ṣùgbọ́n o farabalẹ̀ gbọ́ mi ní o ìkọ́nú àwọn ọmọ ẹ̀ ló kú. èmi ò farabalẹ̀ kí wàá nílùú òfò gbẹ̀dú tó kó wá bí tọ́ wá ń pariwo. alábọ̀dì ni ọ́. ṣebí mo sọ pé ọ̀rẹ́ yìí ọ̀tá ẹni o jẹ́ sọ̀rọ̀ tó ti ń pẹ̀sọ̀ gó olúkòso ṣebí wàá jẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ìkọ́nú àwọn ọmọ ẹ̀ tó kú wọ́n ti ń lọ náà nìyẹn. ó hmm. dájú mi ní fẹ́ kẹ́ ẹ̀rọ rárá o ẹ má ti ẹ̀rọ rárá rárá rárá nítorí pé arokan arokan báyìí òun ló fẹ́ kún àsunùdá. dadi àmì wo leléyìí jẹ o. àbí. nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yé ọlọ́run mo dẹ̀ nígbàgbọ́ pé ó yé yín jù báyìí torí pé tírú nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ sí wa ẹ̀yin náà la máa wá sábà nítorí ìdí èyí ẹ jọ̀ọ́ dadi ẹ gbé kúrò lọ. káàsán ẹ káàbọ̀ thank you. ilé wàásù tó wà lẹ́nu wa tá a wàásù fún yín kọ́sẹ̀ nílẹ̀ ń wàásù fáwa náà ìgbà kan tí mo kàn ní gbàgbọ́ ni pé ilé ìtókù adirun adigba lórúkọ Jésù ẹ lágbára ọlọ́run. èṣù ò ní farapamọ́ jẹ yín níyà. ayé ò ní farapamọ́ jẹ yín níyà. ọmọ yín ò ní bọ́ sọnù mọ́ yín lọ́wọ́. thank you ẹ ṣe ẹ̀kọ́ dídé. arábìnrin ǹjẹ́ mọ̀ pé ẹ lè jẹ́ kí ẹ̀mí ọkọ yín jábọ́ lójijì. Oh, nítorí pé ẹ̀ ń gbègbèsè láti jẹ́ kí wọ́n fojú sunkún ọkọ yín. <laughs> àmọ́ ọlọ́run ò ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. àmì jésù àmì jésù. ẹ ń rojọ́ yín síta ẹ ń rojọ́ ọkọ yín káàkiri ìyẹn jẹ́ mọ̀ pé àwọn tẹ́ ẹ rojọ́ yín fún irú òpó tó ń wá wọn nú ọwọ́ pé pẹ̀lú àwọn ẹjọ́ ọkọ yín tẹ̀ ń rò lórí àwọn nǹkan tọkọ yín ṣe fún yín ó ń gbìyànjú láti bilé yín wò láti kọjú yín sòrò alẹ́ látara nǹkan tí ẹ sọ fún wọn pé ọkọ yín ṣe ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má rojọ́ kiri mọ́ Bọ́lá ó ṣe tán fún mi ó fẹ́ pa mí ǹjẹ́ mọ̀ wípé ẹ ní láti fi bá wọn jà nítorí ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí kò ní farapamọ́ jẹ́ níyà ẹni tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí òun ló máa ń sọ tó máa ṣẹlẹ̀ fún nípa ìdí èyí ogun tọ́lọ́run ti ṣẹ́ kò ní gbérí mọ́. àmín jésù. ogun tọ́lọ́run bá ti fi hàn kò lè borí wa mọ́ ayé yín ní dàrú ilé yín ní wó ẹ ṣe ẹ dìde o ẹ má báyàwó yín já o má bàjá gbogbo ẹ̀yin náà ẹ ṣe o ẹ ṣe ẹ dìde o thank you so much ẹ ní firu eléyìí gbà o mo ti dára yá o kò sí tó ṣe mí o ẹ já pàdé ní church o ẹ gbọ́ ẹ já pàdé ní church ọjọ́ sunday ẹ já pàdé o agbára ọlọ́run lára àwọn tí wọ́n wá lọ́sàn-án tí wọ́n wá bá wa kẹ́dùn ẹ sọ fún ìkànnì wọn wípé ogun tí ọlọ́run ti ṣẹ́ òun ni ọlọ́run máa fi hàn wípé ọlọ́run kì í fara pamọ́ jẹ àwọn ẹni tiẹ̀ níyà ṣé ká wá sọ wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ fara pamọ́ jẹ àwa níyà ni dáàdi ṣé ká sọ wípé ọlọ́run ò nífẹ̀ẹ́ wa nínú ilé yìí pẹ̀lú gbogbo bí ẹ ṣe súnmọ́ ọlọ́run tó aládùúrà nìyí tí gbogbo àwọn èèyàn náà dẹ̀ mọ̀ nípa ẹ̀ ẹ fi gbogbo ọkàn yín ẹ fi ń sin ọlọ́run eléyìí dẹ̀ ṣẹlẹ̀ sí wa nínú ìdílé wa yìí ah! kò yé mi o yé mi rárá rárá bẹ́ẹ̀ mi ò ní sọ̀rọ̀ òdì sí ọlọ́run gẹ́gẹ́ bí o tẹ̀ fi kọ́ wa ìwọ lọ́rọ̀ mọ́bi tí mo wà tẹ́lẹ̀ kí o tó pè mí nígbà kí n máa bọ̀ nínú iṣẹ́ ìrere yìí àti ìgbà tí mo dẹ̀ ti débẹ̀ mi ò fi igbá kọ̀ọ̀kan nínú gbogbo ẹ̀bùn tó fẹ́ wà tí ènìyàn ní tí àwọn èèyàn bẹ̀bẹ̀ láti ní gbogbo ẹ̀ ló fún mi ó fún mi lẹ́bùn ríran ó fún mi lẹ́bùn wàásù ó fún mi lẹ́bùn ìgbọ́rọ̀ kò sí dọ́gbẹ́ fún mi síbẹ̀síbẹ̀ mo wà nínú ìyà mo wà nínú ẹ̀sín mo wà nínú ebi o tún wá pa mí ní ọmọ ọlọ́run ọlọ́run bá mi sọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ìwọ ló pè mí tí o sì rán mi níṣẹ́ mo fẹ́ gbé ohùn rẹ kí ló fà á tí ọlọ́run fi ṣẹlẹ̀ sí mi ọlọ́run ọyẹ sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ gbé ohùn rẹ ọlọ́run yéé. Ah! ìyá ìpẹ́ ọlọ́wọ́ kí ni mo jẹ gọ́mẹ̀tọ́ yìí kí ni mo jẹ gọ́mẹ̀tọ́ yìí ó ti fi àyè sílẹ̀ fún ọ̀tá láti yọ mi ó ń fi àyè sílẹ̀ fún sàtánì láti fi mi ṣe yẹ̀yẹ́ nítorí kò sí ẹlòmíì tí mo mọ̀ ju ìwọ̀n lọ́rùn lọ síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ kò sí ọlá kò sí ìkankan kò sí owó kò sí ìkankan kò sí ìgbádùn kò sí ìdọ̀kọ̀balẹ̀ ìyanu lójoojúmọ́ ọlọ́run gan-an kí ni mo ṣe tó lè tó ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi ọlọ́run bá mi sọ̀rọ̀ olúwa bá mi sọ̀rọ̀ olúwa bá mi sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀. ọlọ́run ṣàánú fún mi lórí ọmọ yìí o ah, ah, ah, eh, olúwa ẹwọ ẹwọ ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró kí ni gbogbo wa ni yìí wọ́n sọ ọ́n ti sùn bí sùn ẹni ká máa gbọ́yàn lọ́bì kan inú igbó la gbé wá sí ṣé inú igbó la gbé tọ́jú ẹni bàbá ṣe. sẹ́ni lágbára ọlọ́run àní fojú fún ẹni tàbí wa o ìyá tó ní nǹkan tá a gbọ́ wọ́n ní bàbá wa lórí òkè tí bàbá rẹ̀ tó wà lórí kẹ́yìn gbóni bàbá wa. so the shock mo sẹ́fù yìí. a sẹ́fù sá. lórí sọ́rí wọ sọ́rí wọ ìdí màá fojú ẹni wọ́n ní ká máa tọ́jú ọmọ oníkà máa bọ̀ sọ́rí pé ṣé gbọ́dọ̀ lọ́ra yìí tí nǹkan bá ṣe ọmọ mi wàá ní tí màá ṣe sọ. báwo lè sọ lẹ́nu yẹn ṣé bìnrin wá jẹ́bi tó ṣe kí nìyí ká tó débìnrin tí kò bá lọ ṣẹlẹ̀ sọ́mọ mi kọ. sọ̀gbọ̀n ló tọ̀run. ẹ fi mí lẹ̀ ẹjọ́ ìdìṣọ́ ẹjọ́ ìdìṣọ́ ìdìṣọ́ jàre. táwọn fi rí bàbà táwọn fi rí bàbà òkè ṣòro wá ti di pẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ọkọ mi. rárá rọra rọra gbé sí wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ rọra mi gbélẹ̀ bá mi gbélẹ̀ yé jòwó ìjọ bá mi ah, kò lálàáfíà a ti gbé káàkiri káàkiri káàkiri àwọn èèyàn náà lọ sọ fún wa pé tàbá dọ̀dọ̀ bàbá Ògòolúwa ó máa lálàáfíà ẹjọ́ tẹ́rọ ló bá mi wojú ẹjọ́. that's okay that's okay that's okay that's okay ah. uh, gentleman i am right honourable ajetumobi akobiade distinguished member of the Federal House of Representatives. I've contested several times mo contesting mi wọlé ní òdi tá mi ò sọmọ mo dẹ̀ tó continue láti máa contest later kó tó wọlé ṣé ẹ̀sọ̀ pé ti impeach mi rí. ìwúlẹ̀ tẹ̀ sọ́gun lẹ́nu pápá ara ọmọ ọ̀yà campaign campaign after election ẹ̀ ṣe kí ló ṣe yín gan pápá kí ló ṣe yín gan. excuse me jẹ́ kí n jẹ́ kẹ́ni ìmọ̀ pé èèyàn ńlá ni mi you see kó lè mọ́tò ṣe máa treat ọmọ mi as a matter of fact ọmọ mi ni ó sick díẹ̀ wọ́n wá ń ta bá dé ọ̀dọ̀ yín pé ẹ máa bá mi assist ẹ owó wà lọ́wọ́ mi ìtọ́ ẹ̀kọ́ wo ni ẹ sọ yìí tẹ́fẹ́ gbàmà àfihàn ẹ kàn bá mi yàn tẹ́ǹsì. Àdùnbárìn. Mo léèrè ọmọ. Ẹni bá fojú di wá. Á <laughs> kọ́ àbùkù. Kanjúko, ṣé o ti gbàgbé àdéhùn ni? Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ó yẹ kí bàbá ìdìkú. Ìwọ fúnra ara ẹ ló yẹ kó fọwọ́ ara ẹ pa bàbá ẹ dúró ná òun fojú di wá ni. olórí mi ò fojú di yín mi ò dẹ̀ fojú dẹgbẹ́ lórígunrígun àmọ́ mo rò síwájú mo rò sẹ́yìn mo rí i pé mi ò lè pa bàbá mi. Ah! bẹ́ẹ̀ ni mi ò lè pa torí ìyà tó jẹ lórí mi pọ̀. ṣé àdéhùn tó bá ẹgbẹ́ ṣe nìyẹn. àdéhùn tí mo bá ẹgbẹ́ ṣe kọ́ o àmọ́ ó tọ́jú mi mi ò lérò pé ó lè tọ́jú mi dé bó ṣe tọ́jú mi ah bóyá nǹkan mi lè wà tẹ́lẹ̀ fi rọ́pò ikú tó yẹ kó kú o. ó bàjẹ́ ṣá. ó máa kàn dénú yọ. ọ̀tọ̀ wọ́n bí ìkanjú kan kò sí ṣíṣe kò sáì ṣe àfi kó pa bàbá ẹ̀ tó bá wá kọ̀ tó ló pa bàbá ẹ̀ nínú kí bàbá ẹ̀ kú àbí kí wọ́n fúnra ara ẹ̀ kó jẹrà láti rorí ẹ̀ títí dé àtẹ́lẹsẹ̀ àṣẹ́gun. arábìnrin wà nínú ẹgbẹ́ òkùnkùn ah. ó sì ti wà nínú ẹ̀ ní àti ọjọ́ tó ti pẹ́ ah. àyọjú hàn ní ilé ìwé òun ló fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn náà ó ti fẹ́ sọ tipẹ́ fún ẹ̀yin òbí ẹ̀ àmọ́ ẹ̀ fún ní àǹfààní láti sọ ó súnmọ́ yín ẹ̀ ń ta dànù ìdí rèé tó fi gbilẹ̀ sínú ẹgbẹ́ náà inú ẹgbẹ́ náà òun ni wọ́n ti jẹ́jẹ́ bàbá tí ó bí gangan òun ló sì fi jẹ́jẹ́ nínú ẹgbẹ́ náà wípé ó yẹ kí bàbá náà ti kú báyìí. mo dára ṣe ṣe ṣe ṣe rí kaba yìí. ayé mi o ayé mi o kí ló sún mi ní ayé mi o ọmọ sani o nítorí pé yasa ọlọ wọn nítorí pé. ó sọ wípé òun nífẹ̀ẹ́ bàbá òun ó lóun nífẹ̀ẹ́ bàbá tó bí òun ó lóun ò lè fi bàbá òun sílẹ̀ ah, wípé kí àwọn ẹgbẹ́ náà lò ó ó ní bó ṣe lè jẹ́ wípé wọ́n ta òun nù nígbà tí òun kéré wọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ òun tó tó òun fi tara wọnú ẹgbẹ́ náà ó lóun ò fẹ́ kí bàbá òun pàdánù òun ìdí nìyẹn tí wọ́n fi fẹ́ fi òun dì ah. tí ẹ bá fẹ́ kí arábìnrin kú. Ah gẹ́gẹ́ bí ohun tí wọ́n jọ ṣèpinnu lọ́hùn ah. àfi kí bàbá rẹ̀ kú. arákùnrin ah. ẹ̀sà ẹjọ́ sà. tàbí kí òun eh. fúnra ara rẹ̀ kú nítorí ẹgbẹ́kẹ́gbẹ́ eh. eléyìí tó wà nínú rẹ̀. ẹjọ má jẹun kú sá ẹjọ má jẹun kú sá ẹ má jẹun kú. ẹ eh, dádì bàbá ògolúwa ẹ ẹ sà ọmọ yín náà ní kú o ẹ mọ̀ jẹ́ kí bàbá ṣò kú ẹ mọ̀ jẹ́ kóun náà kú because tí bàbá ṣò bá fi lè lọ báyìí tiwa náà ti ta díẹ̀ sà. ó dá mi lójú pé ọlọ́run tó wà síbẹ̀ tí kò yí padà tí ó sì ṣiṣẹ́ ìyanu ó dá mi lójú pé yóò gba àkóso. ọmọ jésù. owó owó owó owó. ìwọ ibo ló rò pọ̀ lọ. kò yé mi o jẹ́ kí n sọ fún ẹ imú báyìí ló ní kọ́ńbó. bẹ́ẹ̀ni. àgbọ̀nsàlẹ̀ báyìí ló ní họ́wùhọ́wù. bẹ́ẹ̀ni. àgọ́ ẹgbẹ́ eléré ọmọ àgọ́ ara ni ẹ. bẹ́ẹ̀ni. ó yẹ gbé ọwọ́ nulẹ̀. jẹ́gbà jẹ́gbà jẹ́gbà jẹ́gbà jẹ́gbà. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo ògo. Ògo, ògo, ògo. Ah, dáàdi, <laughs> ẹ káàbọ̀ sá. Báwo ni? okay sir. pẹ̀lẹ́. yes sir. mi ò kó sọ pé òun lọ sí ibì kan. bẹ́ẹ̀ni mo fẹ́ dé ọ̀dọ̀ evangelist leke wọn ò sí ara ń tẹ́lẹ̀ bí wọ́n ṣe dé nsìn ò ní wọ́n pè mí mọ́sọ̀ ó yìí láwọn ọmọ kan tí mo fẹ́ kọ́ ní orin màá hmm? tó ìrọ̀lẹ́ kí wọ́n tó dé. bẹ́ẹ̀ni kò sí problem. <coughs> má pẹ́ tó bá ti lọ ṣo ṣùgbọ́n ṣé owó wà lọ́wọ́ ẹ ṣá torí mi ní ṣéǹjì díẹ̀ o. ẹ máa bọ̀ dásà àwọn òbí fà kẹsà. má pẹ́ o ògùn ọlọ́run ò ní fi ẹ́ lẹ̀ o ọlá ọlọ́run ò ní fi ẹ́ lẹ̀ o má pẹ́ o. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú orin. Eku kú òṣì ẹ kú ìranù tẹ́ ń bá kiri o tó bá jẹ́ ni eba ká mi mọ́ ṣọ́ọ̀ṣì ni àbí kẹ́ mi lórí òkè tó bá jẹ́ pé ẹ mi ní kankan nínú méjèèjì ni n bá ti pe iná ọlọ́run sọ̀kalẹ̀ kó dó yín kó dó yín kó yẹ̀gbẹ́ yín níta gbangba lójú àwọn èèyàn ti dójú yín mọ̀ tí wọ́n rí tó jẹ́ kó wà nílé ọkọ ẹlòmíì wà nínú yín tó jẹ́ wípé ó wà ní ọ̀dọ̀ boyfriend yìí àbí tó ti wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí wọn ò mọrú èèyàn tẹ́ jẹ́ ìgbà ilé ẹ̀yẹ yín níta gbangba ni pẹ̀lú agbára ọlọ́run kí ló dé àsìkò tí ẹ ní àbí agbára tí ẹ ní tẹ́ ẹ lè fi máa fò káàkiri kí ló dé tí ẹ ò lè lò fún ògo ọlọ́run láti fi yí ayé àwọn èèyàn padà láti fi jèrè ọkàn àwọn èèyàn sínú ìjọ ọlọ́run sínú àgbo ọlọ́run àbí níbi tẹ́ ẹ ti ṣòṣì ìranù tẹ́ ẹ ṣe káàkiri wọ́n sọ fún yín pé agbára ọlọ́run nìkan ló tóbi jù tẹ́ ẹ ti ṣe gbogbo eléyìí tí ẹ ń ṣe yìí abẹ́ ẹ̀mọ́ tó dún yín rí níbi tí ẹ ti fò káàkiri lójú òfurufú abẹ́ ẹ̀mọ́ tó dún yín rí nínú afẹ́fẹ́ tí ẹ ti rìn tápá yín bá kọ́ńkọ́ àbí tọ́rùn yín bá tọ́jú ẹ́ abẹ́nìkan wà tó gbọ́ ju ọlọ́run lọ tàbí tó lágbára ju ọlọ́run lọ. gbé gbogbo ẹni ẹ sàn mo mọ̀ pé oníwà ìgbéraga pẹ̀lú gbogbo ìwà ìbàjẹ́ tó ń wù yìí gbogbo bá a ṣe ń dè òun ló ń tu wọ́n bí wàá kọ́ọ̀dì nínú yọ̀. kí ni ó máa kọ̀ọ̀dì nínú yọ̀ àbó tiẹ̀ ti kọ̀ọ̀dì nínú yọ̀. bẹ́ẹ̀ni alágbára máa mèrò. bẹ́ẹ̀ni alágbára máa mèrò bàbá ọ̀lẹ ṣé wọ́n ti gbàgbé pé alágbára tí ò bá fọpọlọ sí irú wọn ló ń padà dẹni àná ó dẹ̀ ti dẹni àná. ẹ gbé orí yín sókè yín nìyànà kí a sì gbé yín sókè yín lẹ̀kọ́ ayérayé kí ọgbọ́n ògbó kí ó wọ inú ilé yìí wà nítorí pé ọmọ aláṣẹ ni mí àṣẹ ń bẹ ní ẹnu mi mo lè pàṣẹ fún òkè wípé kó ṣí ìdí ní orúkọ Jésù mo pẹ́ ní àṣẹ wọnú òkun lọ ẹ wọnú òkun lọ ẹ wọnú òkun lọ ẹ wọnú òkun lọ ẹ wọnú òkun lọ ẹ wọnú lọ ní orúkọ Jésù. ba ba ba ba ba ba ba ẹ ṣé ẹ ṣé yes sà ẹ ṣé gan mo dúpẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín láti lẹ̀ olóṣèlú ni mí i'm powerful politician ṣe rí àwọn olóṣèlú a máa ń ṣèrègùn ṣùgbọ́n a máa mọ̀ rí ẹ rí i pé tí gọ́fúnà mi bá wọlé ó lè nìkan lọ mẹ́nìkan láti inú gbó kó wá joyè kan òun ló ń tẹ́niyẹ ti ṣe fún ni I could remember sir nígbà tí mo contest mo lose immediately tí mo wọlé máa nǹkan fọganáísà mi mo ní kó lọ pè wá òun ni mo fi ṣe kan lára àwọn ẹsẹ̀ mi <laughs> wọ́n ní ká máa sọ̀rọ̀ mọ́ wọ́n láti sọ̀rọ̀ jù wọ́n fago fún wa nìyẹn ó sì tọ́ mi yẹn ó lè kí n máa sọ̀rọ̀ mọ́ nìyẹn but mo sì máa wáyè láti wá rí i torí mi pọ̀ tó ga tó báyìí tí mo lè sọ fún tẹlifíṣàn wàásù yes serious kí n tó ṣe politician kankan mo bí kan mo ti bẹ̀rẹ̀ mo ti àgọ́ o kí n tó mẹ́kẹ́ owó ẹ̀ sọ́fà dé lot pọ̀tẹ́jà fìyẹn lè fún ọjọ́ mi gẹ́gẹ́ bí mo sọ fún pé àwọn olóṣèlú a máa mọ oore oore tẹ́ ẹ ṣe fún mi ò ṣe é fowó rà a bá fún yín kákàn fi dúpẹ́ ọlọ́run gba ọwọ́ yín kò ṣòro fún wa. mo ti wá ní yín gan o. olúwa ṣeun. ṣé bẹ́ẹ̀ yìí ni alàgbà ìfẹ́ olúwa ọ̀làríwájú. bẹ́ẹ̀ ni ògo olúwa. olúwa ọ̀dẹ̀ ní national id card. yes i have mo ní national id card Go see. ìkọ́jú mo ní voters card. ẹ̀dá lórúkọ èmi àtàwọn ẹbí mi five hundred thousand. five hundred thousand. bẹ́ẹ̀ni. bàbá mánéjì ẹ̀ five hundred thousand. bẹ́ẹ̀ni ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ògo ọlọ́run náà ò ní fi yín sílẹ̀ ògo olúwa ò ní fi yín sílẹ̀ ẹ tẹ́rí bẹ́ẹ̀ jẹ́ ká gbàdúrà sá. bàbá mímọ́ ọmọ mímọ́ agbé ọ̀gá èèyàn lógo ló àgbọ̀pẹ̀ wa a fi ọlá fún ọ nítorí pé ìwọ ni ọlọ́run ló àgbà yín wa ọmọ rẹ wá fi ẹ̀mí ìmoore hàn wọ́n sì mú five hundred thousand naira wá fún ilé ọlọ́run hmm. olúwa owó ọ̀hún rèé olúwa gba àkóso. àmín jésù. jésù gba àkóso. àmín jésù. olúwa ò gba àkóso. àmín jésù. ká lè máa yìn ọ́. àmín. ká lè máa gbé ọ̀gá. àmín. lórúkọ jésù kristi aṣẹ́gun òní àgbàdúrà. àmín àmín àmín lórúkọ jésù. olúwa o olúwa o ìfẹ́ rẹ ni kí ó ṣẹ Ah, ah, olóyè wọ́n ní pé kí n má gba owó yìí. wọ́n ṣe rè o orí wọn burú ni ah, wọ́n ṣe máa ní ẹ má gbowó. ẹni ọlọ́run ló ní kí n má gbà. ẹ má bínú sá olùkọ́ lára àwọn púrẹ́ǹtì wa ti sọ fún mi pé tí n bá ti débi kẹ́ ẹ má gbowó lọ́wọ́ mi ni gbogbo nǹkan ló ṣe lọ a máa ń fura òun kan máa ń dá máa ń rìdí mí ní sí everything movement mí ni. àti pé ilé ọlọ́run la wà ìsọ̀rọ̀ òdì ó ti máa wọ olóṣèlú. sí ẹ̀mí mímọ́ kò dáa. ó ti máa wọ politician lára ẹ má bínú. Ah, ẹni ọlọ́run ló ní kí n má gbà á so kò dẹ̀ sí nǹkan kan tí mo fẹ́ ṣe ìfẹ́ olúwa dẹ̀ ní kò ṣe ẹni ọlọ́run ló ní kí n má gbà á so ẹ ẹ̀sà ṣèṣe kó kéré ṣá. kì í ṣe kó kéré ẹni ọlọ́run ní kí n má gbà nǹkan kan báyìí ni ẹ ẹni wá ṣe rí àwọn obìnrin àmọ́ bó ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ojú òní tì í agbára ọlọ́run ní fi sílẹ̀ bàbá máa pè lórí fún ọyá ẹṣin sá ẹṣin sá o. Ah, ọlọ́run ọba o kódà mo láìkí ẹ̀mí tó lo pásítọ̀ wa ẹ̀mí gidi ni ah. mo rò pé wèrè nìyẹn. Ah, kò lè pàtẹ́ rẹ o. iṣẹ́ ti ṣílẹ̀kùn ni. olùwà olóhùn. gbọ́ mi tó ń bẹ̀. èmi. bẹ́ẹ̀ ni ìwọ ni mò ń bá. kí ló ṣẹlẹ̀ kí ni ẹ dá mi dúró fún. kí ló dé tó ń fajúro kí ló dé tó ń sunkún tó ń wa ẹkún mu bí omi gàrí àgbàlagbà bíi irú tiẹ̀ báyìí òun rìn lọ lójú títì ò ń sun ẹkún bí mo ṣe ń wẹ̀ yìí mo rí i pé ò wá òkè. Okay o ò lówó lọ́wọ́ torí tó o bá lówó lọ́wọ́ ni o ò ní máa rìn níta gbangba báyìí kó máa wá ẹkún tó o bá jẹ́ mílíọ̀nìà bíi tèmi báyìí wàá máa yan fanda ni láàrin àwùjọ hmm. torí àìmọye irú yín tó jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tó máa máa ṣe wọ́n ọ̀tọ̀ ni nǹkan tó máa gbájúmọ́ ẹlòmíì orí fífọ́ ló máa máa ṣe agbájúmọ́ ẹsẹ̀ ríru bí irú wọ báyìí Well, if you want to change your status, if you want to change your level, tó o fẹ́ bẹ́gbẹ́ láwùjọ, tó o fẹ́ máa ṣe àwọn nǹkan mèremère tí àwọn ẹgbẹ́ ń ṣe láwùjọ, I have a solution to your problem. Bí mo ṣe ń wọ̀ ẹ́ yìí, mo rí i pé pásítọ̀ ni ẹ́. Wọ́n dẹ̀ ní ìgbàgbọ́ tí ò níṣẹ́, òkú ni. Ìgbàgbọ́ tí ò lówó, òkú ni ṣó o dẹ̀ mọ̀ pé owó ni kẹ̀kẹ́ ìhìnrere jọ sọ fún mi kẹ̀kẹ́ tiẹ̀ dà o ti spoil o ti bàjẹ́ gbọ́ I have a solution to your problem mo ní answer sí àwọn ìbéèrè ọkàn ẹ if you are ready I am ready if you want to make money tó o fẹ́ lówó lọ́wọ́ kó o ṣe àwọn nǹkan mèremère táwọn ẹgbẹ́ ẹ ṣe láwùjọ I know what to do. I can help you. Are you ready? You're welcome, Daddy. Báwo you, Joshua? Fine, sir. Hello, Daddy. Àdéhùn yín yẹn ò fẹ́ dáa tó o. Mo Okay. débẹ̀ mi is yín. Ok, èló nílẹ̀ yẹn gangan náà? twenty seven million. Ok, kò sí wàhálà. Agbára Ọlọ́run àkà. Uh, ah, okay ok tẹ́ bá ti débẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ oh no problem. Joshua ṣé kò sí wàhálà kankan. Mm, no problem daddy ìkan lára àwọn elders tí ẹ̀ ń dúró dè yẹn wọ́n ti wà ránṣà. ah ok ok mo mọ̀ pé ẹ̀dá kíkaka ló máa kọ́kọ́ dé nìyẹn. bó ṣe ń dùn yìí kò ní dúró bí dáàdi ṣe sọ ó máa dùn kálẹ̀ ni ah, ẹ wo èmi ti ń rí àpẹẹrẹ ńlá gidi látara yín láti ìgbà tá a ti lọ ṣọ́ọ̀ṣì tójó ní kékeré lèmi ti ń rí ògo olúwa lára yín kó tó di pé òtún wá di oní church ńlá yìí ògo olúwa tó wá wà lára yín náà ó máa bá wa kalẹ̀ ní ó máa dán títí títí tí báyìí dọ́jọ́ alẹ́ ní ah, ẹni ọlọ́run bá pè ní wọn <laughs> dádì èmi ò ní fi ilẹ̀ láéláé ẹ̀yin ní máa tẹ̀lé kiri. <laughs> Joshua kí ló ṣe ọkàn nọwọ́ nọwọ́. bẹ́ẹ̀ draw program for the whole year sà pẹ̀lú nǹkan tí mò ń wò yìí ara nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ náà rèé. kí ló ṣẹlẹ̀ ìṣọ́ òru ìṣọ́ òru ìṣọ́ òru ni mò ń rí jọ nínú nǹkan tí Tọ́pẹ́ ti ṣe jáde ṣe program tó dẹ̀ ṣe fún ọdún kan ni ìṣọ́ òru ṣe wá pọ̀ báyìí Monday Wednesday Friday ìṣọ́ òru mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan ó jẹ́ méjìlá láàrin oṣù and that should be one hundred and forty-four láàrin ọdún is that not too much? iṣẹ́ òru ti fẹ́ pọ̀ jù torí tí iṣẹ́ òru bá pọ̀ jù nígbà bí ó máa fẹ́ tẹ̀yàn ó ní í sìn téèyàn ò bá sùn dáadáa báwo ni health ẹ ṣe fẹ́ strong tó láti ṣe tó yẹ kó ṣe àbí ó ní í sìn iṣẹ́ òru iṣẹ́ òru iṣẹ́ òru one forty four láàárín ọdún kan nínú nínú three hundred and sixty five days tá a ní iṣẹ́ òru ti kó one forty four tó dára fún àgọ́ ara Eh? health is wealth tá a bá ti fi àyè sílẹ̀ kọ́kàn wa balẹ̀ a máa gbàdúrà òdì ni o àwọn service wa tá a máa ń ṣe láràárọ̀ láràárọ̀ láràárọ̀ náà mi ò rò pé ó fẹ́ẹ̀ dára tó ká máa jí ní four five yẹn a máa ní láti change ẹ̀ díẹ̀ ok. all right sir. ẹ̀yà yes sir. mo ní o pé bí a ṣe ń ṣe àwọn programs wa tẹ́lẹ̀ nìyẹn ló ń kí ni ohun tí mò sọ òye yín tó kò yé yín ìṣọ́ òru one forty four láàrin ọdún kan ó ṣáà níbi tí mo ti wá gbàdúrà fún yín last month ṣé bí hospital ni kò sí nǹkan méjì tó fa ju stress ìṣọ́ òru tẹ̀ ń ṣe lọ olófàá ẹ wo ẹ nọwọ́ ẹ nọwọ́ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ẹni ẹ káwọ́lẹ̀ tó ti yé yín. ẹ ti ẹ̀ wò dádì ẹ̀ wò dádì èmi tẹ̀lé yín o. lọ síbo. mo support nǹkan tẹ́ ń sọ ni ẹ wo ẹ wo lecture tẹ́ ṣe fún wa níjẹta ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ́run òróró ọlọ́run tá a jẹ́ ń sọ yìí lóòótọ́ ọlọ́run òróró ẹ wò gbogbo agbára gbogbo àṣẹ ló wà lára dáadé. ṣé nǹkan míì wá ta tó fẹ́ sọ ń bì ṣá. hello ẹ ti wà ń bẹ̀ dádì ẹ̀yin àti màdámì ẹ ti wà ń bẹ̀. máa kúrò ń bí sì máa bá yín máa bá yín bẹ́ẹ̀ sìn ṣe gbọ́ ẹ ṣé nǹkan míì wá ta fẹ́ sọ. So lórúkọ jésù ọba tó pọ̀ nípa àti agbára ti parí ìpàdé olúwa máa bá wa lọ olúwa máa sùn wá lọ. bàbá ṣo orí ọwọ́ ló wà <laughs> orí ọwọ́ ló wà. ọ̀ ẹ̀ kọ́m sá ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ń bẹ o ẹ lẹsà oore ọlọ́run àtàlàfíà ọlọ́run kò ní fi yín lẹ o àmín jésù ẹ sa sà ẹ pẹ̀lẹ́ sà o wọ́n ṣà ní ah! Ah! ẹ rí mi. bẹ́ẹ̀ni àwọn ọmọ júwe yín wọ́n sọ bí ẹ ṣe rí inú mi dẹ̀ dùn láti bá yín bẹ́ẹ̀ kí ni nǹkan tí mo lè ṣe fún yín sá. ẹ ṣe ẹ ojú yín lè ti lọ lára mi àtijọ́ mítìrì mo ti ní problem tí mo gbé wá sọ́dọ̀ yín rí hmm. tọmọ mi sick tó serious gan ọlọ́run dẹ̀ gba owó yín ṣe ìyàlẹ́nu ọmọ mi yè mo wá padà wá fún yín lówó tẹ́ ẹ bá rántí ẹni olúwa sọ pé kẹ́ ẹ má gbà. really ẹ̀tọ́ lọ́n bá ní ká má gbà á ní gbà á àmọ́ mi ò fi bẹ́ẹ̀ rántí dáadáa nǹkan tẹ̀ ń sọ mọ́ o. ẹ jẹ́ ká tẹ payẹ́ tì. Um, I am honourable ajétúmọ̀bí agobiade. olóṣèlú ni mí olóṣèlú ńlá gidi ni mí mo ti contest ní twenty one times tí mi ò wọlé hmm. lẹ́yìn ìgbà yẹn mo tó látọ̀rí kánsẹ́lọ̀ lórí gọ́fúnà mi o. Hmm tí mi ò wọlé rárá mi ò relent hmm. lẹ́yìn ìgbà yẹn mo wọlé hmm. mo ti ṣe election tí mo wọlé tí wọ́n yọ mí rí. really yeah of course ṣé mo kún olóṣèlú never say die ni nígbà tá a bá ti sinmi i continue so i'm a very strong politician youth leader wa ni. bàbá ṣó. orí ọwọ́ ló wà. bàbá ṣó. orí ọwọ́ ló wà. <laughs> tá a gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ election tó ń bọ̀ yìí àwọn tí ẹgbẹ́ wa gbé sílẹ̀ wọn ò ní integrity wọn ò ní clout wọn ò ní that charisma láti contest pẹ̀lú other political party kan dẹ̀ wọlé ẹ dẹ̀ mọ̀ wípé power lolóṣèlú ń jẹ tá a bá lù sí power yìí kó tó tún dọ́dọ̀ owó lè jẹ́ ní next sixteen years abẹ̀rẹ̀ sí scout abẹ̀rẹ̀ sí search ẹjọ́ tá a la lè gbé jáde because tí aṣọ bá tóbi òlólù bẹ́ẹ̀ni ibi tá a ti ronú kàn yín nìyẹn sá. PPD lẹ́gbẹ́ wa positive power defence PPD sources. PPD sources. PPD sources. We shall all be successful. Yes. Ẹ jọ̀ọ́ Yes sir. Emma Bino. Yes sir. I'm very sorry. Ṣé bílẹ̀ gbọ́? Of course. No, On tẹ fẹ́ me phone. On fún On Nǹkan ayọ̀ ni. Ohun tẹ̀ ń sọ́ọ̀sì ni wípé ẹ fẹ́ wá pe tí èmi gẹ́ kí n wá darapọ̀ mọ́ yín nínú ẹgbẹ́ ayé. Ah, ah, bí báwo no bí báwo. ẹ̀sà ẹ̀sà ṣe rí ìlú tí gbogbo wa wà yìí ní nàìjíríà yìí ẹ̀sà gbogbo wa la mọ̀ pé igbákejì olórí orílẹ̀-èdè wa is a pastor sir. ohun tí mò ń sọ ó dàbíi pé ó yé mi kò fẹ́ yí ẹ̀yin. ẹ máa gbọ́ sá ṣe rí integrity yín la need stainless body and soul yín la need ṣe rí kọ́ńtàn sọ yìí kò ṣe pé máa máa kàmpé kiri o kò ṣe pé máa sọ̀rọ̀ ayé di oníṣẹ̀dá máa tọ́lá máa lò no no no no no nta nídi as a matter of fact ní oh. ọjọ́ election gangan òun gangan la nídìí because any followers you have a lot of followership yes so ọjọ́ election gangan la nídìí kẹ́ẹ̀kan dẹ̀ dúró mẹ́ kẹ́ẹ̀jú ọ báyìí nígbà tí gómìnà wà lórí podium tó kàn dúró sáwọn yẹn báyìí tẹ́ ẹ bá lò kọjá ten minutes ẹ sọ pé ẹ ṣe náà ṣùgbọ́n o a máa lo poster yín tó pọ̀ gan-an àwọn àfìsí toilet bathroom eh, ara mọ́tò ẹ̀rí government house gbogbo orí ọ̀kadà àwọn àlẹ́mọ̀ káàkiri ìyọ̀dọ̀ olóòṣà ibi tí ń bọ ògùn àjọbọ ẹ̀yin ò ní bá wa débẹ̀ but a máa lọ post ayé síbẹ̀. gẹ́gẹ́ bí olóṣèlú tẹ̀yìn jẹ́ ẹ̀ ń sọ fún mi sí pé mi ò ní tẹ̀lé yín lọ síbi ògùn àjọbọ àmọ́ àṣẹ pásítọ̀ tẹ fẹ́ kó wá contest ní pátì yín ẹ máa lo àwọn fọ́tò mi ẹ máa lẹ̀ mọ́ bí ògùn àjọbọ ṣé n tẹ́ ń sọ nìyẹn jésù kristi. olúwa wa àmín. bọ́ mi ò gbàdúrà o. àrùbádùn alẹ́gbẹ̀rẹ̀ incoming your excellency powerful eh, powerful ìwọ ńlá fi ṣe nìkan ṣe kọ́ndú kọ́ndú kọ́ndú ìwọ mi ṣe é ó tún kù ìwọ rí máa wí oh. ìwọ rí máa wí ìwọ tó ò dẹ tàkútẹ tó ò fi ẹ̀pẹ̀ sí ìwọ rí máa wí. your powerful incoming powerful. Ah, ah this is not possible no i cannot take it akílódé ah, mi mọ bẹ ṣe pín mi mọ bẹ ṣe rọ rárá after i spent so much on this party mo mọ ipò èrò tí mo kó wọlé àwọn ọmọdé àgbàlagbà àwọn ọmọ school mo kó wọn bá tì í wọ́n ṣe tiwa we won the last election iṣẹ́ wọn mi ni ẹ wá dé sí ẹ wá sọ ẹ wá sọ ìsọkúsọ fún mi. ló ṣe láti gẹ. ee o ma sọ bẹ́ẹ̀ àní o ma sọ bẹ́ẹ̀. kí ló ṣe tó fẹ́ jù. o ma sọ bẹ́ẹ̀. Ah, obi ah, mo sì lọ́rọ̀ mo sì lọ́rọ̀ ah, kí ló dé náà èló lè gbà lọ́wọ́ ẹ̀ nínú òun èló lè gbà èló ló fún yín wọn làbọ̀tò fún yín àbọ̀kọ́lé fún yín. you stop that shut up your mouth you shut your crap kí ló ṣe dé kí ló mọ̀ pa politics ìjọ òròde kí ló invest èrè ló ná síbẹ̀ nígbà tí ajá ń ṣe lé òkú bọ́wọ́ who are you no get out ó mọ tẹ́ pè ní politics ó mọ tẹ́ pè ní power afẹ́ fi èyàn sórí ipò ṣó mọ̀ pé tó bá ní integrity náà wá ní your excellency very good bẹ́ẹ̀ ṣe máa pàtàkì oúnjẹ tó bá ti swearing nìyẹn. yes this ten two man excellency kò ní interest in politics a lọ bẹ́ẹ̀ kó máa bọ̀ ni torí pé kò ní àbàwọ́n lára kò ní ìdọ̀tí ó ní èrò tó pọ̀ lẹ́yìn kò ṣiṣẹ́ ìjọba rí kò fowó jẹ rí wọn ò sì mọ́ lérí ni wọ́n sáré jọ kéde báwò sọ́dọ̀ ẹ̀wọ̀n rí ni ṣé lè lọ detention rí. orí ibùdó o oh yes ọdún orí ibùdó gan ni ah, ah, ah. ìjọba kò sọ lẹ́sọ̀ kò ní dáa fún mi as a matter of fact orí gbogbo aburú bá ṣe é. ẹ ṣe ṣe olórí gbogbo aburú. mo bá ṣe eré. ẹ ṣe ìrúnṣẹ́ ọlọ́run ni mí. kí ló ṣe ọlọ́run fẹ́ mi máa kí àti ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni bí bàbá ṣe òṣè sọ yẹn kò ní dá àwọn gbogbo wa. Mm. omi ò wà sẹ́lẹ̀mù. èmi ò wà sẹ́lẹ̀mù. it's okay it's okay ẹ eh, ṣe ah, ah. ẹ ṣe ń sọ̀rọ̀ bí èwe báyìí ṣé bí àgbàlagbà ẹgbẹ́ rẹ̀ pèrè ayé why all this. ẹ wò ẹ jẹ ká ní sùn ẹ jẹ́ ká ní sùúrù because èmi believe pé party supersede everybody. of course. yes party supersede and titi titi party la ah. ṣe. and also ah, ẹ wo eh, mi ò rò pé any crowd eh. because ẹni tó bá pull crowd yes only party ma support. ọ oh, ní ṣọ́kú ẹni èyí ah, ti ṣọ́kú. ọ ti ṣọ́kú. it's okay it's okay what's all this baba ṣé kò sẹ́ni sí ẹgbẹ́ ilé kàlẹ́ nu kò ní gbà táwọn ibà yìí ni. mọ́tò ló máa pa ẹ̀. àbọ̀ lórí burúkú ni ẹ. ìpínlẹ̀ lẹ́yìn. ìjọ ọ̀nà ọ̀bẹ kàrà takara bí mọ torí ọ́n bí ẹ sínú politics mo fún ẹ láyè kọ́tọ́ kò sáyẹ́ tẹ́mu àbọ̀ òní sórí rẹ ni. ó ti pọ̀jù bàbá. ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ pásítọ̀ before you are here I'm in charge. Otutu Debi, I am equally As a matter of fact, the meeting is over. Ẹjọ sá, honourable ẹjọ sá, with the look of things, ẹ̀mí èṣù ló fẹ́ wọ àárín wa yìí. Ẹ jẹ́ ká gbàdúrà fún ẹ̀mí èdè àìyedè. Àdúrà ẹ̀rẹ̀ lẹ́yìn, lọ́wọ́ ẹ̀kú lẹ́yìn ni, ẹ ẹ wo dẹ̀dẹ̀ ìrọ̀ tẹ́ gbéra, ṣé ti rí? Ẹ̀sọ́ báyọ̀ wá, àwọn ilé òwe yìí, mo lè lọ, mo lè lọ, mo lè lọ, ẹni bá wà wá, ẹni bá wà wá, ẹni bá wà wá, ẹni bá wà wá ẹ mọ̀ pa ti náwó gan fún revival tá fẹ́ ṣe yìí. bẹ́ẹ̀ ni dáadé. lẹ́yìn gbogbo àdúró owó tá a ti ná yẹn ló lẹ́tún sọ pé kù tí a fẹ́ ná. six hundred and fifty thousand sir. six fifty thousand. bẹ́ẹ̀ ni sá. tẹ́ bá yọ six fifty thousand kúrò nínú owó tó wà nílẹ̀ àkó èlò bẹ́ẹ̀. a kò three million fifty thousand sir. nínú gbogbo àkáǹtì tó wà nílẹ̀. náà rárá sá àkáǹtì mi wà ní charge sá. tó wà lọ́wọ́ tí. bẹ́ẹ̀ ni sir. okay no problem fún ògo olúwa náà ni ẹ jẹ́ ká lọ ṣe ẹ jẹ́ ká lọ ṣe ẹ lọ yọ but mo fẹ́ rí breakdown gbogbo bí ẹ ṣe náà owó ok sir ok ok no problem yes. no problem no problem ah ah ah ah ah ah ah ah ah ah, ah. <laughs> ah, ah. pastor Tìmílẹ́yìn ṣé ti wà ládùúgbò yìí ni ibo lẹ wà ń pastor máa pè yín padà I'll call you back Kilo ló Kilo de. Pastor, dé. pastor àbí kí náà pè é ajá tó bá wọlé tẹkùn ó ṣetán àti fẹ̀jẹ̀wé ni bẹ́ẹ̀ ni mo ní kó jáwọ́ lọ́rọ̀ òṣèlú yìí oníbẹ̀ẹ̀kọ́ <laughs> tó bá jáwọ́ wàá fi kó ṣèfàjẹ́ ẹ jẹ́ jáwọ́ nínú gbogbo rádaràda tí ẹ̀ ń ṣe yìí nítorí ọlọ́run tá à ń sìn kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà tẹ́ ẹ̀ bá ronúpìwàdà n tó máa tì díẹ̀ yẹ ò mà dáa. arákùnrin mo mọ̀ pé ò ní gbọ́ pé o nágídì èmi mọ̀ pé o nágídì ó yẹ lẹ́nu. kí ló lè tó yìí. dúró pọ̀lùpọ̀ náà nágbára rárá ó máa ń jí ó dẹ̀ máa ń pa kí ló wá dé tẹ́lẹ̀ wá ń bẹ̀ lẹ́nu. ètò tó lò lọ́wọ́ ìjọ torí pásítọ̀ ọlọ́run ni mí ah. pásítọ̀ ọlọ́run ni mí ẹ má jẹ́ ikú kú oró bọ̀. wọ́n jẹ́ kí n yìí ná bóyá ó máa dún àbí kò ní. Ah! ẹ má jẹ jọ báyìí. jésù mo ìtají nígbà tí mo lálàá ẹ nìyẹn ó yà mí lẹ́nu. tí ò bá jẹ́ pé ẹ̀mí ọlọ́run gan sọ fún mi pé kí n lọ sínú òṣèlú tẹ̀ ń sọ́nù jésù what is this kí what kí lélẹ́yìí but what are you doing kí ni tí mo gbogbo ilé báyìí. Eh? tún wo gbélé ṣẹ̀rílẹ̀ tá a bá ti gbé kalẹ̀ ń sìn ìdí ẹ̀ ò gbọ́dọ̀ tó kan lẹ̀ mọ́ ṣẹ́gbọ́n tó fún ìdí ẹ̀ kò gbọ́dọ̀ tó kan lẹ̀ mọ́ tó bá kanlẹ̀ kò nǹkan tó bàjẹ́ nìyẹn eléyìí ni àṣejẹ tẹ́ ẹ máa kọ́kọ́ jẹ ṣe ẹ lódó a máa ní ìdíodó tẹ́ ẹ máa dókòó lé lórí ẹ wá ṣe nǹkan ẹyọkọ fún mi gbogbo àwọn ọmọ yín tó wà ní sọ́ra ní ìsẹ̀ má yẹ kọ́ wọlé iná fẹ́ là màá sí gbẹ́rẹ́ fún yín láti orí yín báyìí dé ìkànnà ẹsẹ̀ kí wọ́n gbé machine gun wà kùnrin náà ilé àgbélépọ̀ ta ni ilé ẹ máa bá ti wọṣọ ẹ máa sán ilé ìmọ̀dì ni aṣọ máa bò ó wọ́n fi nǹkan pa ńlá ni o wọ́n fi ògùn sílẹ̀ ọtí fún ni o wọ́n fi nǹkan ní kò lè ṣiṣẹ́ láíláí ìyẹn ni ibi àti máa bẹ̀rẹ̀ ni ó sì kú rẹpẹtẹ o. Honorable Agunbíadé tí ẹ ò bá fẹ́ kí n bá yín jà tí ẹ ò fẹ́ kí n bínú sí yín ẹ kó gbókínì kẹ jáde sìn nítorí first time tẹ́tí wá sí inú ilé mi tí mi ò lè yín dànù tí mo ti fún yín ní opportunity òun lẹ ṣe ṣe gbogbo eléyìí fún mi àbí now ẹ park gbogbo kínní tẹ́ ẹ bá fẹ́ kan àbùkù please. ṣètìlélẹ̀. kí máa jẹ́ gbogbo máa jà sí jẹ́. ṣètìlélẹ̀ àṣejẹ kan ẹ̀yin ni ẹ máa fi ẹ̀mí mímọ́ lẹ máa fi neutralize agbára òkùnkùn kẹyìn ló ti wà bẹyẹn ẹ ka sáàmù sí kẹ ẹ gbẹlúwa. jésù ẹ sọ fáráyé pé pásítọ̀ ń bọ̀. ẹ sọ fáráyé pé pásítọ̀ ń bọ̀. àráyé ẹ gbọ́ pé pásítọ̀ ń bọ̀. ẹ̀yin ọmọ èèyàn ẹ kúra jọ kí. PPD success PPD success PP and D success success success. ẹ má bínú ẹ jọ ẹ lo. ẹ lò ẹ lò revival hello hello ẹ má bi èyí revival yẹn àbí mi ò ní lè wá mo ti pe evangelist kan mo ti pe evangelist kan tó máa wá handle ẹ̀ torí mo ti sọ fún ọ pé possible kí n má ráyè yọjú ṣó ti yé yín tí mi ò bá dẹ̀ tètè dé tí mi ò bá tètè dé ẹ parí ẹ ẹ parí ẹ ṣe ti gbọ́ ẹ ẹ máa pè é, padà máa pè é, padà. kí ló ṣẹlẹ̀ sá. ẹ ẹ ẹ yọ ẹ fẹ̀yìntì ẹ má lè wọ́n parí ẹ má pè wọ́n padà ẹ gbọ́ ibẹ̀ yẹn gangan àfi ká débẹ̀ revival yẹn àfi ká débẹ̀ ká lọ preach ń bẹ̀ pé us pastor yín la mú o òní candidate wa ẹ bẹ̀rẹ̀ láti support ẹ am I speaking sense? of course am I making sense? ìwọ ìwọ àti gbogbo wa tẹ́lẹ̀ pastor lọ church. ẹrù ẹrù ẹrù ẹrù pé ẹ máa work ṣá. ọ̀sán ọ̀sán ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ ní revival mi ò rò pé yẹn máa wà ókè pastor. o tó ń pè ní grassroot politics lọ́wọ́. ó wà ókè ó wà ókè. yes right excuse me kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ kí ló wá. agbọ̀nsì mi ò bá tiẹ̀ wá ṣùgbọ́n mò ń wádìí ẹ̀ mò ń wá ìdí ẹ̀ gidigidi tí mo bá rí ìdí ẹ̀ tán tí mo rí ìdí ẹ̀ tán wọ́n á pa ewúrẹ́ kò ní ká ẹbọ ẹ̀. ẹni tó wò ṣẹ́jú akànní yóò pẹ́ létí omi. yóò pẹ́ yóò pẹ́ omi wọ́ọ́ mi ò tí ì ṣetán pẹ̀lú ẹ̀ tí mo bá ṣetán pẹ̀lú ẹ̀ tí mo bá ṣetán pẹ̀lú ẹ̀ ah! wọ́n á gbé kèrègbè dodo wọn ò ní rí. ẹ jòdì ẹ lọlẹ. ẹ bọ sí. n bọ̀ lẹ́yìn ọ̀gbọ́n. ẹ wà pẹ̀lú ẹ̀ gbọ́ báyìí. ẹ ní sẹ́kọ̀ọ́ bá wọ́n ẹsẹ̀ bàbá bàbá yé bèbè ah ah pastor, pastor, pastor, pastor, yé yé pastor, pastor, pastor, pásítọ̀ pásítọ̀ bàbá ṣù bàbá ṣù bàbá ṣù bàbá ṣù. filẹ filẹ yìí filẹ ẹwọ ẹwọ ẹwọ. bàbá ṣù àbátalágé mọ́ bá dá. bàbá ṣù pásítọ̀ ti kú. ohun tí ò bá ṣẹlẹ̀ sí ẹ nìyẹn ká ní wípé o ti dìré o kúrò ní ọ̀nà Jésù hmm. mo mọ mo mọ̀ pé nǹkan le gidi gan ní àsìkò yìí fún ẹ gbogbo nǹkan le bí ojú ẹja lọ́tún lọ́sì òun ni wàhálà ti ń dé bá ẹ àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé Ọlọ́run máa ń gbé àwọn èèyàn kan pamọ́ torí ọjọ́ ibi bẹ́ẹ̀ ni bíbélì tó gbé dání ẹ̀ òun náà ló sọ wípé ọlọ́run máa ń gbé olódodo pamọ́ síwájú ọjọ́ ìbí wọn gbogbo ìdánwò tó là kọjá rí i gẹ́gẹ́ bí àwọn nǹkan tó máa ń gbé èèyàn síkè lọ sí ibi gíga torí wípé kò sí ni ẹni bá máa débi gíga ní láti kojú ìṣòro kan àbí òmíràn ṣé o wá rí àwọn owó tí wọ́n fi lọ̀ ẹ́ tí o gbà yẹn inú mi dùn fún ẹ pé o gbà á ìbá jẹ́ pé o ti gbà nínú àwọn owó yẹn o bá ti di o yes torí púpọ̀ nú àwọn owó yìí ni ò mọ́ hmm. wo èmi ti jíṣẹ́ tán ní kí n wá jẹ́ fún ẹ torí pé mo ní flight lálẹ́ bẹ́ẹ̀ mi fẹ́ miss flight mi lálẹ́ má bínú pé mo ká ẹ wọ́n bi tó sá pamọ́ sí èmi ń lọ nìyẹn o mo ní flight tí mo fẹ́ catch mi ìdàfẹ́ ìfẹ́ mi sí you know what I'm talking about. Oh, oh, oh, oya fún baba yín fún baba yín kó lò. ngari <laughs> ọwọ́ wà lára. ó yá yá yá ìwọ ni. àbò àdó ẹ̀rù agbóhùn bà mí o. òun ní mi ń bà ọ́ èyí ni pé bó ṣe ń bá mi ṣe láti jọ yìí iye méjì ló fi ń bá mi ṣe kí ló bá ń jókòó láàrin ìtọ́ wa ń bá mi tayọ̀ sí ṣé bí wọ́n lẹ́ni tá a bá ń bá rìn mọ́ fura sí ni èmi gbé nǹkan wá fún wọn o sì ń fi iye méjì gbà ní tó ṣe pé tó ṣe yí pé àdúrà ọ̀rọ̀ ni lórí tí ń ṣe ọkọ lè kú o kékeré sọ̀rọ̀ rẹ̀ ǹdẹ́ mọ kàn tọ́ lọ́mọ ìlọrin òbúra. ẹlẹ́jẹ̀ ntẹ́jẹ́ ẹlẹ́jẹ̀ ntẹ́jẹ́ ẹgbọ́ ẹlẹ́jẹ̀ ntẹ́jẹ́ ẹgbọ́ ẹgbọ́ ẹlẹ́jẹ̀ ntẹ́jẹ́ ẹgbẹ́lẹ́jẹ́ ẹdì nílẹ̀ bẹ́ẹ̀ni ẹgbẹ́lẹ́jẹ́. kọlọkọlọ bíbí bá ní bíbí bá wọlé. dadi ẹ pẹ̀lẹ́ ọlọ́run àlàáfíà á fún yín lálàáfíà ẹ báwo ló ṣe ń ṣe yín báyìí. okay i'm getting better i'm getting better ọlọ́run ṣeun. Ah, ẹ má bínú sá ẹ má bínú mo ń wò pé bóyá ká lọ sí hospital sá. Mm. it's not a bad idea àwọn ọmọ gbàgbọ́ pé ọlọ́run tí wọ́n sìn àgbà mi àgbà mi tómi ara tiẹ̀ tiẹ̀ tiẹ̀ tiẹ̀ jẹ mi agbàkóso. àmín i'm very sure. àmín ẹ eh, but bí ọ̀tá bá lọ sí hospital wọ́n á sọ actual thing tó ń ṣe yín gangan sá. Ah. Hmm, joshua ọlọ́run nìkan ló tóbi jù ah, kì í ṣe pé bóyá kì í ṣe pé bóyá mo mo wíìkì gan bẹ́ẹ̀ náà. yes. ẹ sà ẹ gbọ́ ṣé bàbá ògo olúwa sà. ògo ah, yeah. oh báwo ni. ẹ lọ sá. Um, bàbá ògolúwa rẹ. bẹ́ẹ̀ ni sá bàbá ògolúwa. Ah, àwọn dà. àwọn wà ní sá. Ah. bẹ́ẹ̀ ni sá. a lè rí wọn. ẹ lè rí wọn sá. Ah. bẹ́ẹ̀ ni sá. ẹ mú wa lọ sọ́dọ̀ wọn. ó yá sá. sá ṣé ẹ ṣe ìrántí ojú mi. mi ò mi ò fi bẹ́ẹ̀ rántí ojú yín dáadáa sá wá ọ̀rọ̀ ọdún tó bíi five years ago tí mo wá sí church yìí tí wọ́n ti mú mi wá síbi um, ẹ dẹ̀ gbàdúrà fún mi ẹ jẹ́ kó yé mi pé ọlọ́run máa gbọ́ àdúrà mi bí mo dàbí igi ọ̀pọ̀tọ́ igi tó ní èso oríṣiríṣi tó pọ̀ gidi gan tí àwọn èèyàn máa wá síbẹ̀ tí wọ́n máa ká lọ́tún lọ́sì tí wọ́n dẹ̀ máa máa ṣeré láti bẹ̀ ìlérí ọlọ́run ti jẹ nítorí bí mo ṣe wà ilé epo tí mo ní mẹ́rin ni àwọn hotels náà tí ọlọ́run tún ṣe fún mi náà ó tó mẹ́fà iléeṣẹ́ ńlá kan wá wà tó tóbi dáadáa ṣùgbọ́n ẹ má jẹ́ kí n mẹ́rin lọ síbẹ̀. ọlọ́run mọ̀ ọlọ́run mọ̀ <laughs> olúwa ṣe. ṣùgbọ́n láti bí oṣù mẹ́rin kan ni mo ti ń lálà tí ọkàn mi ti ń fà sẹ́yìn pé ẹ̀mí ọlọ́run ti ń dà mí láàmú pé ah tí n bá sùn ẹ̀yin ni màá rẹ̀ tí n bá ń jẹun ẹ̀yin ni màá rí pé ó di dandan kí n wá ṣe oore fún ẹni tó gbàdúrà fún mi ìdí rèé tí mo fi dé láti London ní alẹ́ àná mo fi ní ó di dandan mo gbọ́dọ̀ débi láti fi ẹ̀mí ìmoore hàn sí sà. Um, Lawrence oh, give me that check can go láti fi ẹ̀mí ìmoore hàn àti pàápàá ẹ̀mí kankan dá mi láàmú mo gbọ́dọ̀ ṣòwe gbọ́dọ̀ ṣòwe fún ìdí rẹ̀ tí mo fi ẹjọ́ tókìn fifteen million naira lọ. wo ah. kọjé sùtì dùtọ̀ ogo dìbò rúkọ rẹ̀. Dádì ẹ gbà owó yìí. lọ́wọ́ Ari Yọ̀ẹ́lẹ́yẹ. Ògo ni fún orúkọ rẹ̀ Joshua. Dádì ẹ gba owó yìí, ẹ gbé àdúrà sí létà. Ó Joshua. Ẹ wò ó, ẹ wò ó, ẹ wò ó, àbí kí n gbàdúrà sí lọ pastor. àgbègbè gbàdúrà sí lọ. o ṣòwò ẹ̀jẹ̀ ilẹ̀ gbàdúrà fún mi. ẹ̀bùn síbi ẹ̀bùn sílẹ̀ báyìí ẹ̀bùn sílẹ̀ báyìí. bàbá mímọ́ wọn mímọ́ o ìjìnlẹ̀ fẹ́ ọlọ́run ayọ̀ olúwa o ìwọ ló pè mí ló rọ̀ mí díṣẹ́ wọn ò ní yẹsẹ̀ kúrò lọ́nà rẹ ọlọ́run kò sí bí ìdánwò náà ṣe lè pọ̀ tó máa dúró tì ọ́ ní ọlọ́run aláyé olúwa ọmọ rẹ mú owó yìí wá ìfẹ́ rẹ ni kí o ṣe ọlọ́run bá mi sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ olúwa bá mi sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀. Oh, oh, ah. oh. Ah olúwa o ọlọ́run olúwa o olúwa o ọlọ́run nífẹ̀ẹ́ ti tẹ̀ o ah. olúwa ní ká gbà fún ògo owó. jésù ṣe o ògo. ọjọ́ ìṣèlú kò tó dá mi lọ́la. wá tó ń láyé mi ló tàn kálẹ̀ ìfẹ́ olúwa tó wà láyé mi ló máa fi mí sílẹ̀ lọ. ògo olúwa tó ń tàn láyé mi kó tàn kálẹ̀. Ògo rẹ kó tàn láyé mi kálẹ̀. Ìfẹ́ olúwa tó wà láyé mi, ó máa fi mi sílẹ̀ lọ. Ògo olúwa tó tàn láyé mi kó tàn kálẹ̀. Elédùmarè ìfẹ́ olúwa tó wà láyé mi kó má fi mí sílẹ̀ lọ kábíyèsí gbóhùn mi o. ògo olúwa tó ń olúwa tó láyé mi kó tàn kálẹ̀. láyé mi kókó rẹ̀ tàn kálẹ̀ ni. ìfẹ́ olúwa tó láyé kábíyèsí. ó máa fi mi sílẹ̀ lọ. orùn hmm. báyọ̀ gbogbo ojú ló ń rí o. ojú gbogbo ló ń rògó òṣùpá adúró tolúwa kì í jókòó òfò kókó mi kó tán dàrúgbó. dádì dádì gbóhùn mi. kókó olúwa tó ń tàn láyé mi kó tán kalẹ̀. ìfẹ́ olúwa tó wà láyé mi mo máa fi. gbígbá bá fọ́ kò ṣe é kó mọ́ ojú apá kò lè jojú ara má dán mi wò olúwa tó máa jẹ mí mi lọ o má má jẹ n kúrò lọ́nà rẹ kẹ́sù má ṣe yẹ̀yẹ́ mi ògo olúwa tó ń bọ̀ ògo olúwa láyé mi kó tán ká lẹ́yìn gbogbo ayé tí rògbò rẹ̀ láyé mi olúwa tó wà láyé èṣù ẹ̀ṣẹ̀ máa pa ó gbogbo ìtàn kalẹ̀ ó dáa. ògo olúwa tó wà.